tún ti gbé tuntun dé o. ìtẹ̀lọ́rùn la ń pè yóò fún gbogbo ọkùnrin àtòbìnrin tí kò lámójú kúrò ló wà fún kẹ́kọ̀ọ́ nínú rẹ̀. jẹ́ kó ń tó ní kó tẹ́ ọ torí àìní tẹ́ àgbáyé. ìtẹ́lọ́rùn bàbá ìwà oh. Tọ́lárí Tọ́lárí tòǹtò òrékè lẹ́wà àpọ̀bẹ̀bò rẹ̀ pretty lady àrímà lè lọ ṣé mi bó ti wù torí You know what you have if you don't appreciate it you might lose it. Ìtẹ́lọ́rùn wà oh oh, oh, oh, oh, èkó tó ní kó tẹ́ ọ. If you don't

na you i dey see ooo na you i dey find ooo na you i dey dream ooo àfiwọ́ àfiwọ́ àfiwọ́ àfiwọ́ tọ́lání tọ́lání tó ń tó ìwọ nìkan ni ò pàṣẹ ibi tó fẹ́ kí n lọ ṣáà ti wí jáde àgùnfọ́lò àfiwọ́ àfiwọ́ ni. Whoa, whoa, whoa. Yes. Congratulations. the journey of a thousand miles begins with uh, just one step. But if Nígbà tí Fẹ́mi bẹ̀rẹ̀ dàbí àná. Yes o. Olúdẹ̀ ti parí ẹ̀. Àdúpẹ́ hmm, lọ́wọ́ lọ. Thank God. Eh. Um, nǹkan tí èmi kò fẹ́ sọ fún Fẹ́mi to ju everybody ni pé lẹ́yìn tó dẹ̀ tó wá ṣetán tó ti serve tó ti ṣe gbogbo ẹ̀ kó má wọrí paṣẹ. wọ́n bá mi ṣiṣẹ́. it's a big surprise thank you. Oh tí wọ́n bá wá ẹni tí inú ẹ̀ dùn jù lọ́jọ́ tí èmi ni tí wọ́n bá gbẹ̀ṣin inú mi kò lè kẹsẹ̀ rárá mo kàwé mo yege mo tún serve nígbà tí mo ti wá serve tán dáàdì mi ti wá sọ fún mi pé mi ò ní ìdí láti máa gbé parí káàkiri kí wọ́n máa ṣiṣẹ́ ní kọ́ńpìnì àwọn ẹ̀rí olóore ni mí. èmi wá fi àsìkò yìí mo fi ń sọ fún dáàdì mi àmì o. àṣẹ iṣẹ́ yẹn dúdú àmì débi pé èmi ìtàwọn wá dùn pé mo fi iṣẹ́ lẹ̀ fọmọ. àtẹ̀yìn àbúrò mi ẹ̀ǹgà gbádùn. Ah! Ah! ṣé wàá rí èmi ní tèmi o. nǹkan tí èmi máa fi kún àjọyọ̀ ọjọ́ òní ni pé mo máa fún Fẹ́mi àtàwọn ọ̀rẹ́ ẹ̀ lówó wà á lọ celebrate. Ah, ọmọ mi. bàbá mi ẹ wo ṣé òkú mi máa tẹ̀lé yẹn mi àti ní àkókò. no last born. dadi dadi náà. ọjì síta àwọn jọ dadi èmi ni màá lọ. ẹ má mi dúpẹ́ ni. ṣé o yẹ tó ti tẹ̀lé? That's my son. Ẹ lè mọ́ because he's been away for some time. Ló ti padà dé sẹ́yìn. Ó dẹ̀ as the new managing director of this company. Oh, you welcome, sir. <laughs> so we will support tó necessary lè máa okay. Um, I mo dúpẹ́. Ṣé rí mo ń fi àsìkò yìí mo fi ń dúpẹ́ lọ́wọ́ pop city tèmi tó jẹ́ kí irú ọjọ́ èyí kó wáyé kó jẹ́ kí n opportunity báyìí ní ilé ayé mi so i'm very happy for that and eh, ẹ̀yin tí ẹ wá jẹ́ òṣìṣẹ́ tí mo fẹ́ máa ṣiṣẹ́ pẹ̀lú ẹ mo máa fẹ́ cooperation yìí ìjọ nítorí ọlọ́run ẹ mọ̀ pé ẹ̀yin ti wà ń bí kémi tó dé gbogbo nǹkan tí bá ti ń béèrè lọ́wọ́ yín tí ò bá yé mi ẹ máa jẹ́ kémi mọ̀ kí company kó máa ṣe kí ni kó lè máa ní ìlọsíwájú torí pé ìlọsíwájú company gangan làwa gan gbàdúrà fún <laughs> so ẹ ṣé mo dúpẹ́. ọ̀sán you are welcome once again sir. Oh nǹkan tó ṣe ni pé ẹ ní regret bẹ̀ wà láàrin wa ṣe ń stand a máa ṣiṣẹ́ wọnú ara wa ṣe get. a máa ṣiṣẹ́ wọnú ara wa. orúkọ tèmi ni dúkìá ṣe bẹ́ẹ̀. orúkọ tèmi ni kẹ́mi káyọ̀dé ọmọ ṣàlẹ̀ wà fọ́tàlẹ̀. orúkọ mi ni nífẹ̀ẹ́ mi ọmọ bọ́lá lẹ́yìn. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe tẹ̀lé. Kẹ́mi máa ní í sí. Ìyàwó kọ̀. Wọ́n kò jẹ́ bó ṣe jẹ́. Ẹ̀ẹ́dẹ́ka àwọn adé ọ̀dà department àti àwọn adé factory náà. Wọ́n èmi ṣe ní chiamọ́ ẹ̀yìn o. Àwọn yẹn sá. jáde ní májèlé mo ṣe tó lè tẹ̀lé ẹ lọ ọmọ ọ̀gá pé kó lò ó I have to verify torí dá orúkọ oògùn yẹn gọ́gùn ni mo wà. kò má tẹ̀ sínú rẹ̀. tí n bá ti tẹ̀ sí ó máa gbé jáde á sọ orú oògùn tó jẹ́ kí ni dose ẹ̀ tí ọmọ ọ̀gá gbọ́dọ̀ máa lò and báwo ló ṣe máa ṣiṣẹ́ sí kí ni láti bóyá ó ní expiry date gbogbo yẹn lè má lè kí ẹ lẹ́yìn láti sọ bóyá ìkọlẹ̀ nígbà ẹ̀rọ gbòòrùn mọ́tò ọmọ ọ̀gá kò lò ikú could lead to crime. ṣé fi kúrò ti tẹ̀ sórí fóònù rẹ̀ kó ti tẹ̀ sójú rẹ̀ kì í bọ̀ kó tẹ̀ sójú rẹ̀ débi ní ara rẹ̀ má bọ̀ òun rè wọ́n inú mọ́tò mi ti ra kọjá ń pariwo tótó fún yìí tótó fún yìí tótó fún yìí tótó fún yìí tótó ẹ tótó fún yìí ra ayére tótó fún tótó fún la yé. give me a sec sure sure. ẹ òun náà mi sọ ayére tótó fún ra kó ní ọmọ kọjú tótó fún ra. ṣọlá yẹ. wọn kì í mu rọrùn wọn kì í mu làbọ wọn. àná ò ṣe mi. síbi mélòó sọ kán wa lónìí síbi hmm, kọ ìgbà kan ni kó lọ fi rọ́ọ̀sì coexist ní like gbé òṣèlú sọ̀rọ̀ ṣí mélòó jáde ṣé méjì náà sàn náà rọ̀nà lálẹ́ ju jẹ́ kí mọ̀. wo tó bá lọ fún ọmọ ọ̀gá tí kọ̀ọ̀kan bá ṣe. you are about to commit murder níbi lẹ́mẹ̀ yẹn because gbọ́kù gan ọ̀wọ́. ẹ̀sìn ló máa ń ṣẹlẹ̀ jáde ẹ̀sìn ló máa ń ṣẹlẹ̀ jáde. Oh, tó bá ti gbé wọlé ẹ̀ wọ́n pa. Oh. Ah. àbúrò owó bíi owó ẹ máa pè é. àwọn pé nǹkan tí mò ń sọ o lè dé tàbí ẹ̀yẹ sí o ti ṣe tán mi ò tí nǹkan tó ń fẹ́ rà tán mi rẹ̀ nífẹ̀ẹ́ nǹkan tí mo máa kọ́ lè ní kẹtù wálé and you o mọ condition àbúrò ẹ̀ tó o bá fẹ́ pẹ́ ìwọ ni kó máa ṣe ti mú bọ̀ lé. ọ̀gá mi mú un ṣe bébì mọ́ ọ̀nà. ẹ̀wọ̀n bí hmm, you are still a baby lọ́dọ̀ ti wà ní ah, ah, ẹ̀gbọ́n ẹ̀ ṣe ká má ti wà sọ̀rọ̀ last born ṣé ti yé bẹ́ẹ̀ ṣe bébì ni ẹ. sorry. Ah, náà dàbí tẹ wúrẹ́ ìwé ẹran bá fẹ́ pa ní nọ́tùlà ẹjọ́ sàm fẹ́ rí mẹ́sà ẹ wọ ẹjọ́ ẹ bá mi sọ rí àǹtí Anjola sọ fọ forty five minutes má fi sọ̀rọ̀ kọ́ má kọ́ má wù kọ́ o. àbúrò tí mi ń kọ́ can you imagine. ṣé wàá òkè. mo wá òkè àwọn ọ̀rẹ́gbẹ́ sọ ń sọ wà òkè ìlú wà òkè ẹni rẹ̀ fẹ́ bọ́ ẹ sọ̀rọ̀ àwọn ìjẹ́ kẹ́hìn sọ fọ kí n dúró gidi gara tọ́kì gara ṣe kí n. mo sì kà. ìlú rẹ̀ rí ìlú fẹ́ bọ́ ẹ sọ̀rọ̀ ẹ sọ fọ mo tó yẹ̀ mú bẹ̀ ìṣẹ́jú márùn-ún péré fún fún mi ọ̀rọ̀ rẹ̀ ìṣẹ́lẹ̀ ń sọ̀fọ̀ ní ọ̀gá sọ̀fọ̀ kí n lọ sí ilé ìfọ̀jọ́ méjì ní mi lọ sí Jẹ̀bú wọ́n bẹ̀rẹ̀ sí ń polówó oògùn orí mọ́tò. ó ń pààyàn ó ń wukọ́ o ìjọ̀mù ó jòmù kó ìdílé ọmọ ó gbèwò àwọn mẹ́wàá rẹ̀ dìde. kọ́ǹbù kọ ní fẹ́ẹ́dífẹ́ẹ́dí kan olóògbé wa bẹ̀ oní aláyan oní mọ́síkítò á mú kọ́ gùfè àbí ewúrẹ́ lọ́dọ̀ ẹ̀yìn ẹbí mi wù kọ iye fún bí wù kọ bá fún bí wù kọ ara ọta yá ara ọta lé àìbá fún mi ọkùnrin mẹ́ta ara kẹ́ máa fi ṣe. nice i love that. two fifty péré mi ra àwọn kí n mu wa o. two but ẹ̀mí ìpè fẹ́ gbógun lọ́wọ́ lunatic ah, ah. this guy is not even normal. kí lẹ̀ ń gbógun fún lọ́wọ́ ẹ̀ báyìí ẹ̀gbọ́n mi ò lògùn yìí o. ẹ má lo ṣíbí méjì náà rọ ṣíbí méjì náà sàn ṣíbí méjì náà lẹ kán má jẹun o ìyẹn rè lè fàjà okay. Sorry. Sorry. Mo ra o, two hundred and fifty naira. Àbí fi lé o, ó yí two hundred naira ilé mu mi. N gbọ́dọ̀ fi lé. Wọ́n gbé wá fún mi kí ni fún àbúrò mi. Ẹ mú wọn àwọn olùkọ́ àwọ̀ ọ̀mùkọ́dọ́. Ókè, ikú àbúrò mi lẹ́yìn fi áńkì bòmú fún. Àwọn méjèèjì rà mí lò, òun rè sọ́wọ́ kí màá lù tó lọ́wọ́ kó ti dọ̀tí, yá àti kó kọ́ rè yẹn, kó má bàa dọ̀tí. And you? wọ́n ń bo omi torí pé àbúrò mi ń wúkọ́. ó wà mẹ́díkà ní sàm. ó wà mẹ́díkà bẹ́ẹ̀ ni. A big one. Idiot ni ẹ. Come here. Ìjẹ̀lẹ̀, mo wá rí ẹ. Orí rí ṣe o. Ẹ má yẹ kó rí díbí o. Orí ni mo ṣe jọ. Bẹ́ẹ̀ni ẹ̀sán two hundred. Ẹ jọ. Orí ni mo ṣe.

Saliu, Saliu, no problem, problem. Kò sí èrè rà ní problem. Sori mo ti jẹ́ fọwọ́ mi. Sori mo ti jẹ́ fọwọ́ mi. Sọ ma pé mo máa tẹ́ ṣe fi bí ẹ̀rù My dear, èmi tó yẹ kẹ́ tó fara mọ́ wa ní ilé. Kí n bá yín mú gbogbo ẹ̀yìn yẹn, kí n bá yín massage. Hmm. Kí n ṣe favourite fún yín. Èmi tó yẹ kẹ́ ṣe gbogbo yẹn kẹ́ rest kẹ́ relax ẹ̀ tún lè jáde. Hmm, mi ní choice, ìsì tí n bá lọ sọ́fíìsì, àwọn bọ́ọ̀sì ò ní bójú tó ṣẹ̀yìn wọ́n á dẹ̀ bàṣẹ jẹ ní sọ́tẹ́ ẹ̀ fojú mi iná bí ṣe ń mi mọ́ra mi. ok ẹ má wà pé o. no mi ò nítorí pé ó ní ẹja kan tí mo fẹ́ sè fún mi mo ṣẹ̀ṣẹ̀ ra Jamaican spice kan ni yes máa fi sí tẹ bá tèsè tẹ bá tẹ kọ́kọ́ gbọ́ aroma ẹ̀ ẹ máa fall in love pẹ̀lú ẹ̀. ṣe bí wo ni. yes màá sè fún yín kẹ́tù dé. ọ̀rẹ́ ìfẹ́ ni wàá mi eyes Ah, you are darling. That's Ah ìyá. Orí sílá yẹn, sílá yẹn gba ìgbà yẹn. Àwọn I'm fi sí ti gbìyànjú lápò sí Instagram. Àwọn òkú pọ̀ kan tẹ̀ ṣàkó. dájú sùn mí ni e, e, egbó mọ̀ ṣó dá kí n bèrè kan lọ́wọ́ dájú kan má fún mi. kí ló bèrè lọ́wọ́ mi ti mi fún. lọ́bì tìbí láti láṣù mi tún sọ fún mi pé kẹ́tí ìlójú mi ẹ̀ dá mi lóhùn. ẹnu yẹn ló ṣe wà wọ́n hm? mú yín lójú kó ẹ jẹ́ sọ fún mi. Ah, ah, ẹ̀dẹ̀ nìkan wá bá mọ́ mi wọ̀n bí ti báwò ẹ̀yin lè máa change ẹ̀ fún wọn náà hm? ó ti ẹ̀dá tó rántí ó ti tójọ́ mẹ́ta táwọn ọmọ ẹ̀ ti change wardrobe gbẹ̀yìn. ẹjọ wọn nídi àwọn aṣọ. àwọn tí ì jẹ. wà á mẹ́rin sí. Hi, Dad. Oh. Hello, please. How are you? mo mm, ti sọ fún dájú láti last week kan kó change ojú pé tí ń sí anything mo sì mo tún sọ fún wọn ní gbà mí jọ mọdà gbà mí jọ mọdà. ṣùgbọ́n kò serious ẹ̀mí ló máa sọ fún ẹ pé tó bá ti fẹ́ change wardrobe rẹ má bọ́ dàda di rárá sọ fún mi náà kí ni mo máa bẹ̀ fún yín fún. Eh, so ẹ̀gbọ́n mi kò tẹ́ mi sí pé ẹ máa change wardrobe mi àbí. Yeah definitely rẹ̀ kọ́mọ̀ kó máa ṣe yẹn fún yín náà. Ah, ẹ̀gbọ́n mi ẹ ṣe. ṣé bí ìdílé mo kúkú no ẹ̀yin méjì náà ni ó ti yín bẹ́ẹ̀ sọ ẹ̀ ní wàhálà máa ṣìǹjẹ fún yín. ẹ jọ nítorí Ọlọ́run ṣé ẹ máa ṣìǹjì tèmi náà. àmọ́ ah, mi ah, ebi iṣẹ́ mi náà bíi ní ìdáṣọ ni. mọ̀ sí èmi ò lè ṣèyẹn fẹ́yìn ọkàn yín ló máa ṣèyẹn fún yín. <laughs> ẹ súnmọ́ ọkọ yín máa change wardrobe ti yín. bó tiẹ̀ ṣe half bó tiẹ̀ ṣe half ẹ change fẹ́mi náà. half èmi ò lè ṣe ara ọkọ yín ló máa ṣe gbogbo ẹ. ṣe ṣe ìwọ ni. dad ma èmi á change half wardrobe. ẹ ẹ ẹ̀gbọ́n mi ṣé kí n máa bọ́ sí. nísìn ẹ lè rí nísìn. ẹ̀gbọ́n mi èmi èmi èmi èmi ló máa kọ́ change ẹ̀ lè wú mi. wọ́n ti ń jà. ẹ wá bá mi lọ́fíìsì lọ́la ṣé ti yín. I know my husband will do that. No, I rest my deal. Eh, I know you <laughs> change my own. I know you change my own. All this way, the they first come. I know say if I see you, I go change that for you. I'll call you back. I'll call you back. ọmọ fọ bàbàràbà bàbàràbà tíwàlà tíwàlà. bàbá bí mo ṣe rí yín níbi lẹ́dùn gan. <laughs> bàbá ah, pọ̀nṣẹ́ làwọn bọ́ìsì mú àdẹ̀fẹ́ mo Jack Daniel bí kò lè jì ìgbà kò lẹ̀. ẹ ẹ ẹ wo pọ̀nṣẹ́ rẹ. à pọ̀nṣẹ́ máa ń ba kídìní jẹ ẹ mọ̀ kí mo dẹ̀ ní plaque pé tó bá dẹ̀ ti ya máa lọ sí máa lè mẹ́ta bí kídìní kan kí n dẹ̀ lò kan bó ti máa ṣe mo pọ̀nṣẹ́ lórí burúkú tó bá ti ba kídìní jẹ kí mẹ́rọ tá máa lè kí mẹ́rọ tá a máa lè mí torí mo tán náà wá bá lágbà. ẹ ẹ gbà ẹ gbà kẹ́ ọba bàbá ààrẹ ṣe fún wa lówó yìí ẹni tó bá ní kẹ lọ kẹ má dé ẹni dé bá yẹ ẹni dé bá bá bẹ ẹni dé bá grandpa ẹni dé bá àṣìyàwó ẹ náà ọlọ bàbá ń gbárí gan same journey bàbá ẹ àti dey go àbá orí yín wà bẹ́ẹ̀ gan ọlọ. Tony. ẹ ọba kí ni ẹ. ẹ lọ. ẹ wo wo wo bí wo bí ló ṣe ẹ kọ́kọ́. ẹlò mi kọ́lọ́ mi kọ́lọ́ wọ́n mi ẹlò. o dá in nọ́mbà ìyẹn tó wà nígbà mi dá nọ́mbà mi àti wọ́n nìyẹn o ilé yìí afẹ́fẹ́ sí rí nù orí ẹ̀rọ amẹ́gàn. tóní ọba bàbá. wá kí ló ń ṣe ara yìí farabalẹ̀ náà sórí àwa ta débẹ̀ la bó ṣe ń lọ ń wàá wá ní sùúrù àwa máa mú wọ débẹ̀ a máa ju pé òkè báyìí náà ṣe ń ṣe ń o one five lọ́wọ́ lálá yìí oyè tó ní ìfarabalẹ̀ one five náà ni. Eh, one two three four five. àbẹ̀yà wèrè ẹ̀rọ kò fi kó kó fi lẹ́gbẹ̀ẹ́ alaye ah, farabalẹ̀ kò tí tẹbi oníko ah, à ń bógo lórí ara wa ó máa rẹ jẹ tàbá tí wàá ń gunra wa tí ẹ̀jẹ̀ ń yọ sẹ́sẹ̀ gbòdò ní láìkẹ́ ẹ̀ náà tàbá tí fẹ́ lọ sẹ́ńsọ̀ ẹ̀ nígbà ká rẹ jẹ. ẹ wá ilé sùn ìdí ìlú sàmójà kò tó lọ́lẹ̀ máa dìgbẹ́ jẹ́ báyà kí ló bí mi bá mi kò. ẹ wá ẹ wá ẹ má lè pa wa dòdò ṣe ní nǹkan ti big six. ọ̀rọ̀ ti bàbá yẹn náà. má bínú mo ti gbàgbé nípa babaláwo yẹn àbí táwọn yọ. yẹ́ẹ́. ọ̀fà ṣé ìwọ ò lọ ni. àwọn ọmọ àti lọ ṣiṣẹ́ yẹn náà ẹ wo ẹ jọ nítorí Ọlọ́run ṣẹlẹ tẹ bá ní bàbá kan tẹ fẹ́ lọ bá mo yọ̀ǹda èmi ń tèmi o mi ò níbi kankan lọ ẹ fẹ́ lọ ṣoògùn ẹ dúró ná ṣé kẹ lè fáìn sí ni àbí kọkùnrin lè máa pè yín torí kò yé mi ṣé wàá rèmi ń tèmi o ṣé rí bíútì tọ́lọ̀ ti fún mi àti tí mo gbé wá látọ̀run rẹ̀ ó ti tó mi lọ́lọ́run ti fi síbẹ̀ kò sí nǹkan tó lè máa ṣe tí bá bọ́ síta ọkùnrin máa pè mí gbogbo àti bá lọ síta lọ ṣògùn àbí kíní kan èmi ò ṣe bẹ́ẹ̀ ṣé àwọn ogun tó bá jogún òògùn máa sunkún ni. orí bẹ̀rẹ̀ tí ó ti ń tún bọ́ mi níbi sẹ́. wọ́n Celestia bí mo lọ àwọn máa lọ. mo filẹ̀ nílọ́lọ́ pa ó máa lọ àdúrà tó ń ṣe rẹ̀ filẹ̀ ìjà ìwó tó bá lọ jẹ́ àbí èmi máa lọ àbí èmi

pushing shady, yo. But thank you, I could jibe, nako. Tipi, bibo, mi, ṣé torí mo ti fẹ́lẹ́ mo ṣe gbé dáadáa fún mi. mo ṣe wà ní mo ṣe wà ní ṣé bó ṣe gbé mú ọkùnrin náà rẹ ni. ọkùnrin mi ò èmi ò ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣé irú ọmọ bẹ́ẹ̀ yẹn lẹ pè mí ni. irú ọmọ wa ni o irú mi ìṣọmọ bẹ́ẹ̀ o bí alẹ́ mọ̀ pé ẹ̀yin ni ọkùnrin àkọ́kọ́ tó máa bá mi ṣe eré eré bẹ́ẹ̀ tí mo dẹ̀ máa yàn jọ yẹn. Mm. ìṣe ìwọ́n kọ yín wá ń jẹ́ mo rí ah, ah, ìwọ́n kọ ah. yín wá ni ìyẹn ni kẹ máa sọ ṣé nítorí ibi tá ti pàdé irọ́ o èmi ń lọ kílọ̀bù mi ìdẹ́ ìṣọmọ bẹ́ẹ̀ rárá but ọlá ń pé ó ní nǹkan tọ́lọ́run fẹ́ fi ṣe ọlọ́run fẹ́ ṣe nǹkan kan lọ́jọ́ yẹn ló ṣe jẹ́ kí n tẹ̀lé wọn jáde ṣèbí torí ká lè pàdé tí màá jáde ṣé mo lè rí yín lọ́jọ́ yẹn. ìtọ́dẹ. ẹ̀yin ò notice pé bá a ṣe kọ́kọ́ wọlé mo ń ṣe bákan mo cold bọ̀ ọ̀gbà tí mo wá rí ojú yín tí mo rí bẹ́ẹ̀ ṣe ń ṣe wọn gbé ah mo tọ́lọ́run sí mi lélẹ̀ ó um dẹ̀ ah, mo ṣe ẹ̀ṣẹ̀ bí mi crap tó tó. wẹ́ẹ̀ wà ló sọ bẹ́ẹ̀ o. ẹ ti rí bẹ́ẹ̀ ni. ẹ ṣe. ó fọ́n ni mo níyàn fẹ́ fẹ́ mi sílé gẹ́gẹ́ bí ìyàwó. anyway ẹjọ́ ń tajà fúnra yín. friend of benefits ó oh, surprise me, gan so ní ìsìn ó fẹ́ lọ ṣèyàwó kejì àbí. ó fún ni mo ti di ah, mẹ́ni ah. dúró nu ìgbà tó ń sọ̀rọ̀ àwọn àgbàlagbà àwọn young young boys dáhùn kó káàkiri eh? ló ń fún wa wọn fún wa kankan kí kan lọ ni but àwọn bàbá yìí wọ́n máa ń tọ́jú obìnrin ju àwọn yẹn lọ ṣe ti wá gbọ́ ọ as from today èmi o mo ti di ìyàwó Látúnbọ̀sùn Martins. Ah, ó ga ọ. jọ ọ̀rẹ́ mi á dà fún ẹ ṣòro tó bá ti ń kọsẹ̀ ni. jẹ́ kó máa kọ́ sáyà. Hmm. àbí àjọ o. tọ́lá ní ọmọ mo owó tún ti gbé tuntun dé o. ìtẹ̀lọ́rùn la ń pè yóò. ìka ló wá tó sí mi lálẹ́ o láàrin ìyá ẹ̀jẹ̀ kan. àdìbò yóò títà yóò mọ àwọn ayọ̀mọ́ ni o. oyè mi oyè o oyè mi oyè o o ti rẹ́dì o ti rẹ́dì ah. ìwọ mo ti wà wọ́n ìgbọ́n nígbà tí mi ò gbọ́ pé tí mi ò gbọ́ ẹni tí mi bí à kí ló ń ṣe sí ìwé àbójútó gbé lè sọ̀rọ̀ tó. the last one ó dùn mí pé ọkọ̀ sọ̀rọ̀ ní àjà ṣẹlẹ̀ láti fi wọ́n sí ìyàwó wà lé ọmọ wà ní sótẹ́ẹ̀lì time ẹ dúró díẹ̀ ọlọ́run tó ṣe iṣẹ́ yẹn wà di right time. kọ́ wọ́n bẹ̀rẹ̀ tí o tẹ̀ lédìrédì pápápá. eléyìí ti bọ́ sí i ṣe Ah, mo jẹ́rìí ẹ̀ mo jẹ̀bi wà ní o ah, ah. ní ṣe yẹn fún mi ọ̀gá gbogbo mi ṣe jókòó látara mò ń wò ìgbà àbójú ti yà á bò mí àbí ọ̀pẹ ni kí ló ń ṣe. bá a ṣe wà láìláì gbogbo rẹ̀ ṣe náà. jẹ́ ìgbà ó àbí. ọ̀rọ̀ tó láti ọ̀rọ̀ ọ̀rọ̀ tó láti ọ̀rọ̀ tó ní sọ̀rọ̀ tó ọ̀rọ̀ sí. ọmọ ẹ jẹ́sí rírà ni. àdìrírà o. ọ̀dà tó bàbá rẹ̀. àdìrírà ọmọ ẹ máa ń pè mí twenty four seven. kí ló dé kí ló tó ń ṣe bẹ́ẹ̀. mo tẹ̀ bá bẹ́ẹ̀. wà á tẹ̀ bá ọmọ ọgbẹ́ bá kúrò níwájú ẹ̀. ọmọ kò dé mọ́rú iṣẹ́ bẹ́ẹ̀. wọ́n yàtọ̀ yàtọ̀ sí ọ. àbájọ tó ju ẹ wá lẹ tí ó bẹ tó tutù dáadáa. ẹ bẹ tẹ ẹ pé kò fẹ́ kó bẹ ni. ọmọ yẹn yà fọ gbogbo kiri yẹn lọ aṣẹ́wó lọ́wọ́ wọn yẹn. Hmm, ilé yorùbá ṣe wọn ilé yàtọ̀. aṣẹ́wó ni sí ìfà á sọ àwàdà tó tọ́jà rẹ̀ aṣẹ́wó oṣù àdé tó kún wọn wá eh. akunna ní gbogbo wọn wọ́n ṣe kún wọn wá lẹ́gbẹ́ wọ́n ṣe kún wọn wá jẹ́ àbúṣọ́ eh. wọn tó ti kún wọn lọ́bùn mi. Ah. ọmọ ẹ máa fẹ́. o ti ń faṣọ kọ́lé ẹ̀. báyìí máa fẹ́ lóyè mi náà kí ló fẹ́ fi náà. lóyè tí mo jẹ́ náà ni. wọ́n fẹ́ fọ́ ọmọ yẹn á jẹ́ pé ọmọ yẹn ṣe oríire ni ọ. kọ́lọ̀ ti kọ́ tiẹ̀. àbó òdo fún ẹ ní àbó fún ẹ fún ẹ àbó ti jẹ fọ́ ni. alẹ́ ló ní ẹ. ìjọ ṣọ́ ẹ ṣe wá sọ pé bẹ́ẹ̀ ló ti fẹ́ sí. oyin kan I swear ò ń ṣe mi àti mo bá sọ ọkàn tó ń ṣe fún mi máa dùn mí. Constable, say, ah, Oyekan, you are cheating on me now. It's not funny. I'm sure you're joking. Ah, Oyekan. Several times that I want to English wife, I might say, oh, uh, where are you? Okay, all right, yes. O ní mọ̀ nǹkan tó máa sọ because mo wà níbẹ̀. Àmọ́ oní reason tí mo ń ṣe bínú You know, to pé ẹ̀gbọ́n ẹ̀ kò mọ WhatsApp láàrin mi àtẹ̀. Àti bá lọ rí heart mi ẹ̀ tí mo lọ fún un lẹ́ tí mo bínú. Mo pé ẹ̀gbọ́n ẹ̀ máa mọ It's not fair now. You cheating on me. Kànlé most times the máa receive calls at least ó ṣe ti ẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ mi náà kó fún mi room láti explain ara mi àwọn ọ̀rẹ́ mi ló máa ń pè mí náà. <laughs> Oya máa No no no don't bribe me. Ọ̀nà ìyá communication. Ha ha ha. kú òkè nǹkan yá fún ẹ kó rí kí post ẹ sí Facebook kò mọ bó ṣe ń lọ gbogbo ní stage ò ń gbà mí ní báyìí ṣe lẹ́yìn tó ní red lips ah ọ̀rẹ́ mi dùn gbà mí ti fún un èmi náà sọ náà wà wálé láàárọ̀ ló dọ̀sán wà á tún yọ wà náà ọ̀rẹ́ mi ní kí wàá kí ẹ wà á tún yọ lálẹ́ wà náà ọ̀rẹ́ mi ní kí wàá kí ẹ ah! èmi kò ní fúnra kí ni fẹ́ràn òde gbogbo yẹn èmi ìbílẹ̀ gbẹ̀yìn àìmọye ìgbà tí mo ti fòrò àtàbúrò mi lẹ̀ sí pálọ̀ nǹkan ah! àti bàjẹ́ ìbílẹ̀ mú ẹ mú rí òtún jẹ́ you know very well mú ẹ. kúrò sí ẹ wọ́n ṣá ẹ jẹ wọ́n fi ẹnu sí ẹ lẹ́nu wọ́n ṣá ẹ àbí ẹnu ẹ mú gan ẹ̀yìn ẹ mú tún ti gbé tuntun dé o. what is it now ṣáà kí mò play game. kí n sọ kò ń play game sí mi lè wo tv. Yes. Uncle Daddy. Daddy. what you bring? Uh, uh, Daddy. Oh, one second the room. Okay, daddy. Okay. Mommy! Mommy! Mommy! Daddy's day. Sweetheart. Okay. But i no, it's okay. No, no, no, my my my bye. Now, uh, ah, you ready? Mpe introduction. Tolan, mommy wani. ìyàwó mi ìyáálé ẹ nìyẹn ìyáálé ẹ ṣe ẹ ṣe ṣe ṣe ẹ kí lẹ sọ. ìyàwó ẹ nìyẹn o yes. kí ni. tí mo fẹ́ lẹ ah. mo ní ẹ. dad. no no step mother yín ni. <laughs> this is a joke. no i'm not joking o àwọn ọmọkùnrin. but dad. mama. daddy. ah. Yeah. Very good. Orí ìyá mi sásìkò pẹ̀lẹ́. Now how ya kiss them mother. Dadi, ṣé kò ṣe ìrìnàjò àti ilé ìṣẹ̀lẹ̀ sí? Mo ṣe rọ̀ sí. Ẹ ṣe sùúrù o, ok. Mọ́mí. Ẹ má fi ojú àjòjì wo ìwọ ti wà nù lé tẹ́lẹ̀ nítorí mo wá lé ló ti yẹn so ìfẹ́ lọ́ọ̀bù yẹn ìkẹ́ máa bára yín fi lò kọjá ọmọ jẹ́ kí n lé ẹ̀ ikọ́ tó wù yẹn mi láìkẹ́ ń jẹ́ sáré wò. kẹ́mi àjọlá òun yìí kọ́ Have you hurt me? Ah. small girl tó gbé wájú wa. ìtẹ́lọ́rùn la pè fún gbogbo ọkùnrin àtòbìnrin tí kò lámójú kúrò ló wà fún kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ jẹ́ kó ń tó ní kó jẹ́. wọ́n fẹ́ máa tọ́ mi wọ́n dẹ̀ máa rí mi. ẹ ẹ madam wọn bá gbé under pilot lọ ìyẹn dá ó dẹ̀ nà ẹ ṣe kí ni. but kókó ọ̀rọ̀ rẹ̀ wà bẹ̀rẹ̀ sọ̀fọ̀ madam ṣe jẹ́ kí n jẹ́ kẹ́rin realize ìran ọkàn kó nìyọba ti dúró ní àdúró jù ibẹ̀ ẹ̀rùn ti máa rí sọ̀fọ̀. kí ló dé ah, ah, ṣé mo sọ fún ẹ pé sẹ́rù àbí mo sọ fún ẹ pé mi ni kí ló dé ó dẹ fi tiẹ̀ ṣe tiẹ̀ ah, mo wọ bàtà gíga so kí ló fi pẹ́ kí ló fi kàn tiẹ̀ ń ẹ má dà má bí tọdọ ẹ ṣe yẹn má sọ fífẹ yẹ kọrun ẹsẹ máa ro ẹn ra ṣé má sọ fọ òyìnbó rè ṣe bàtà rẹ ní láti London ó Yorùbá ròyìn ṣe ń ká lọ sí pátì ká kó sí bàtà gbogbo ráì ká bẹ̀rẹ̀ sí mìíràn ẹ káàárọ̀ níbí o ẹ káàárọ̀ ní ẹ̀sán ẹ káàárọ̀ níbí nítorí sọ for respect ra àná ẹjọ torí Ọlọ́run ẹ má jẹ́ kí ẹsẹ̀ làrùn abẹ́ tí kò báwọn sínú báàgì. wo wàá rò pàrà lọ kókó ọ̀rọ̀ dẹ̀ tún rè ṣe rí mọ́tò yìí ó wà dùn ewu ó dẹ̀ wà ìlàsí ewu fún ẹ pé sọ́nà àì irú ẹ̀rù ìta ẹ̀kọ́ rẹ̀ sí gbogbo kó àtẹ̀nà àì pọ́ńpọ́ńpọ́ńpọ́ ó jẹ́po pilọ́tì ra ó jẹ́po ọ̀yá rẹ̀ ọ̀gá ọ̀gá gàdà. lóde kí nìkan tó ṣẹlẹ̀ ṣé wọ́n máa ń sun ẹran mẹ́ran kíkan kọ̀ọ̀kan pa ni. Ah, mo múra látàárọ̀ mi ò lè jáde torí mọ́tò tí mo fẹ́ gbé jáde òun lọmọ yín ti gbé lọ yẹn irú irú nọ́sẹ̀nsì wo nìyẹn. ń ṣe bí mọ́tò ni. ẹ máa ń ṣe mí lẹ́kọ̀ọ̀kan ẹni ṣe bí mọ́tò ṣé wọ́n lẹ orúkọ mi mọ́ mọ́tò pé tọ́lá ni o tó bá ti fẹ́ jáde o mọ́tò ẹni kò máa gbé jáde o. ṣe fẹ́ gbọ́ mi ò kẹ ọmọ yín sí kẹ gbé fóun fẹmi àbí fẹwọn ọwọ rẹ kí náà kò tiẹ̀ lè fẹmi náà kan lórúkọ oṣù tó ń jẹ yẹn àwọn tó bá máa fẹ́ kó máa fẹ́ torí èmi àti màá mẹ ní sàwáwù lẹkùn dẹ ni mo jẹ and respect tó bá lè lè fún ìyá ẹ òun ni kò máa fún mi láì jẹ́ pé ìṣú máa mọ́nú ilé ìlú. ṣé ẹ ní sọ kankan sí ẹ wọlé lọ ẹ wọ́n máa lọ ẹ ó pàdé tọ́lá ní ayé rẹ̀ tún ká o. bó ti gbé dombo kò yá àtúbà o. àjọ nìgbẹ́ nǹkan tí wọ́n ń pè ní abuse of opportunities and options nìyẹn ah, ṣé jọ jọ jọ tuntun ṣé wọ́n lè fi ìgbà kan jẹ́ kájọ sọ lè jẹ́ èdè rẹ ni kájọ máa fi Yorùbá sọ̀rọ̀. ẹ ẹ bóun náà mò ń ṣàlàyé fún ẹ. ẹ ẹ mò ń gbọ́ ẹ̀ náà mò ń gbọ́ sọ nǹkan tí mò ń tra láti sọ fún ẹni pé. aircraft tí wọ́n wò yẹn then táwa bá wà lórí traffic as a traffic officer there is always an option option wà nínú chief ní. let the driver take you out. àjọ torí she ah, refused. jọ torí Ọlọ́run jọ we are you are educated person isn't it isn't it that yes confam. Oh, èmi i read the mass cup eh? when i was in Ibadan i study a oh lot of. Uh, administration eh, of eh, health ọ̀nì ọ̀dẹ́ gbà mí gbọ́ àwọn yóò má dá ìbò má dá ìdí kíde kó la máa ṣiṣẹ́ ní báńkì àkọ́kọ́ níbẹ̀. Eh, let me tell you something I, I, I, to be a pilot o ní láti kàwé kò ń ṣe pé nọ́mbà fojú tí o ṣe kiri wo driver mo gbé ìwé tí wọ́n kà wá fi ṣe iṣẹ́ ni all the same mo kàn try láti ṣàlàyé fún ẹ kó lè mọ̀ pé sometimes you know yeah. you don't abuse opportunities and options mo kàn wà useless nsìn ni. Eh. because mo lè ń tọ́ láti elaborate fún ẹ o sọ gbogbo. nọ́ọ̀gà àti madam nìgbà tí sọ fún ọ̀gá o madam o wọn ní ẹ̀ǹbùlà o wọn ti dédé náà wọn ti jẹ́ kọ́ ọ̀gá ìyàwó mọ́ sọ fún ẹ̀ǹbùlà. Eh. ṣé o mọ meaning Ebola. ẹ eh, sọ fún ọ̀gá ìyọ wọn ti tó wọn gùn. that is a terminal sickness tó bá ní bó ṣe dúró mi ò ní dúró bẹ́ẹ̀ sọ̀rọ̀. kéde. what i'm trying to do ni pé mo try láti interpret situation tó ṣẹlẹ̀ bí o ní láti wàásù

ẹ kàsán ma. kàsán báwo ni. mo ok, ókè ma ẹjọ́ máa ṣe Fẹ́mi wàrà ni. ó bàjẹ́ ṣá. dúró náà ṣé wọ́n kọ́ ẹ ni àbí wọ́n ló gbà ó kò bẹ́ wọlé wá ń béèrè Fẹ́mi ọ̀fẹ́ wọn wá ń béèrè ọ̀rọ̀ òṣì lọ́wọ́ mi. mo pé kí n tó máa bọ́ sọ fún mi pé òun wà ra àgùn. orí ẹ ò pé ìgbà tó pé kó tó máa bọ̀ ó ṣe dúró kó wá bẹ́ẹ̀ níbi tó wà kó tó máa bọ̀ ń bí idiot. Come on, jàre, kò bọ́ síta. Jọ ẹ lọ bẹ yàtọ̀. Tọ́lání. wo ọlọ́run yẹ tí n ṣe dájú wa ni bá ya ẹ̀jẹ̀ látòkè délẹ̀ ni. òrékè lẹ́wà. ìyàwó mo gbọ́ tí ẹnìkan béèrè fẹ́ mi sí. ìyẹn béèrè fẹ́ mi. jọ̀ọ́ torí ọlọ́run kí nìyẹn fi kàn mí. owó nice one. kí ni iṣẹ́ tèmi pẹ̀lú gbogbo ṣe ṣe mí bó ti wù ẹ́ o. abẹ́ máa rí kinní náà. ọrùn yẹn mo wáyé o. jẹ́ kó n tó ní kó tẹ́ ọ lọ́rùn. kó n tó ní o kò ọ lọ́rùn. torí àìní tẹ́ lọ́rùn. You know what you have, you don't appreciate it, you might lose it kí wọ́n pariwo ètò ẹ̀sìn ṣé o fẹ́ sọ fún mi pé o sí nínú ilé ńgbà tí ìyàwó dádì ọwọ́ ẹ̀bà tẹ́ ń pè. wọ́n bẹ̀rẹ̀ sí ní embarrass mi ni mo ò va pè mí lórí fóònù kí n tó wà náà àtúwárí táyì wọn rán mi sílé kí ni gbogbo trash yẹn. bábí ni ṣùtì ẹjọ ń torí Ọlọ́run kó ń ṣe pé mi ò sínú ilé mo wà nílé bọ́n mo fẹ́ sọ̀rọ̀ púpọ̀ jù lórí ìyàwó dádì mi please jọ bábí. o lè sọ púpọ̀ jù má bínú náà ló máa sọ ṣé mo lè máa lọ́sìn. Ah, ìfẹ́ àmọ́ màá lágídí jù náà má tèkẹ́ easy mo ti ní kó má bínú já padà wọlé simple. ilé ibo tí bàbá tèmi àbí títí ẹ mo sọrí gan mi ò ní wọlé yẹn nígbà tí mo ń ṣe ọmọ àlè ṣé wàá sí àbíkí màá lọ. ohun tó bá ní jẹ́ kó tẹ́ ọ lọ́rùn ohun tó bá ní jẹ́ kó tẹ́ ọ lọ́rùn ìtẹ́lọ́rùn ló dára jù. Yeah ọlọ́run ló dára jù ọ̀rẹ́ mi gbọ́. you know we got my. <coughs> ìyàwó ọgbà ẹgbẹ́ náà ṣé ìlọ gbé nǹkan ló tún fi mi báyìí. ó bàjẹ́ ṣá owó ṣe lánàá gbàgà ẹ wá ń bí ó bóyá bá mi sọ̀rọ̀. ẹ ṣàmọ health mi náà. so kí ló kàn mí pẹ̀lú yìí ṣé mi mo kó bẹ́ẹ̀ ni jọ́ torí ọlọ́run dá mi lóhùn mo mọ bí tó lọ tẹnubọ̀ tó fi wá wúkọ́ òṣì ah. hmm. wo jọ nítorí ọlọ́run sórí ibi tó jókòó sí yẹn tí ò bá tẹ ẹ lọ́rùn abẹ́tà kò bọ́ sí second city room ṣó ti gbọ́ and mind you máa mọ bó ṣe máa bá mi sọ̀rọ̀ nílé ṣó ti gbọ́ torí èmi àti àsínú set èmi àti màmá ẹ̀ lájọ wà ní dìsín category. ṣó ti gbọ́ torí ìyàwó bàbá ẹ̀ ni mo jẹ́ ọwọ́ tó bá lè fún ìyá ẹ̀ tó wà àti màmá tó bí ẹ tó wà nulẹ̀ ọwọ́ respect tó bá lè fún ni kò fún mi ṣó ti gbọ́ jẹ́ òṣì olùkọ́ ìfẹ́ idiot. Eh. Bọ̀ eh, ẹ. Ijabu. Ìjẹ̀bú. Ìjẹ̀bú. Máa. Yẹ mo ẹjọ́ ẹ mẹ́bí mo wà lẹ́sìbí sinra bíbí ààyè ẹjọ́ mẹ́bí. Mo wà lẹ́sìbí sẹ́, àmẹ́mà gbóyè. Gba bá mi ra recharge card fún mi. Elélu. Ra Airtel five hundred, Etisalat five hundred ṣọmọ mi tó máa bá mi rà. ẹ bá lọ sọ́dọ̀ òun mà tó wà níbi junction yẹn. lọ́dọ̀ yẹ díẹ̀ kọ́. ẹ jẹ́ kí n rà lọ́dọ̀ àbòkí ẹni níbẹ̀ ọ̀hún tá a kàdí. ọ̀dẹ̀ ni ẹ lẹ́yìn ìnáwó bá mo kí n tara káàdì kí tó ní kó lọ ra fún mi junction ṣó máa kọ́ mi ní nǹkan tí mo fẹ́ ṣe ni. wọ́n fún mi lówó báyìí tún fẹ́ lówó kàdà pé mo fẹ́ rán iṣẹ́. ẹ ọ̀dọ̀ yẹ díẹ̀ kọ́ jẹ́ náà kóníyàn ti wọlé ìdìbò ìwà ìjẹ́rìmọ́ junction ọ̀dọ̀ wọn kẹ́tì rí ìtẹ́sí private school wọn ti lọ́mọ kọ́mọ lọ síbi kọ́ lọ ra káàdì wá fún mi jàre. ọ̀dẹ̀ òótọ́ máa fẹsẹ̀ máa rìn kákàkiri kákàkiri láì ṣe àbò bẹ́ẹ̀ máa rí inú rádaràda tó fún ẹ lọ́wọ́ ọ̀kadà tó rẹ pé fẹ́ bá mi ra káàdì. èmi ń ṣàbùkí o àbùkí rẹ jẹ kí ọmọ ọmọ ṣúmi kà ń wọn gbágbágbágbágbá wọn ní ìrẹ̀dẹ̀ẹ́bẹ̀ náà ti jẹ kánú níbi ẹ̀kú. bàjẹ́ jù kí wọ́n ti pè é last born a máa wù àti òye kò wù délé dídé lẹ́jọ́ Anjola délé o kí ni gbogbo eléyìí tó ṣe iná àkóṣẹ́jú ẹ̀ ó ti ń yọ̀ gan-an kò dẹ̀ sí nǹkan méjì torí gbà tí ń pè é last born last born èmi kò máa stop ẹ̀ délé kó wọlé lọ́jọ́ Anjola. Angela. Angela.

kò ní dúró ẹjọ́ náà. lẹ́nu kúrò bẹ́ẹ̀ o kò sí wọ́ọ̀dù kò sọ̀lẹ́ o lẹ́nu kúrò bẹ́ẹ̀ ké. ìyá madam ẹ má sunkún ẹ má sunkún má bí amọ́ tó tọ̀. Mr. Femi, Oga, okay. Eh, on behalf of we the domestic staff of this noble family. gbogbo ala panupọ̀ tí wọ́n wá rán mi pé kí n pass a condolence message sí mhm. family wọ́n ní kí n sọ fún yín pé nǹkan tó ṣẹlẹ̀ ó dùn ó dùn wá gan mm. ọlọ́run ní jẹ́ ká rí àtẹ̀ǹkú mọ́ ọlọ́run á bá bí dúró nítorí tí èèyàn bá wo situation to, lead sí the actual demise of um, Anjola ìyẹn àrí pé ó wà catastrophic and and and and tortious ó ó ó ó sì nira púpọ̀ jù fún ọ. ìrọ̀ yìí dídé níbi ibùgbé rẹ̀ Anjola dídé níbi ibùgbé rẹ̀ gbẹ̀hún gbẹ̀hún gbẹ̀gbẹ̀hún gbẹ̀hún ah Anjola ọlọ́run kò bọ́rùn kẹ́ lóhùn wúkọ́ àbí gbà á ah, ní kí n dé àbí tẹ́wú àbí tẹ́ àgùntàn yé tí o ọlọ́run wa o ah ọdún mi o ọ̀dà mo dùn mí o ọ̀gá yìí tó wọ́n tún rẹ̀ ń fún mi o dùn mí o ó dùn ó dùn gan nítorí mo rántí nígbà kan ó eh. jẹ́ pé eh, he actually went on humanitarian effort to get ogun nínú eh, onú mọ́lù ẹ̀ that is humanitarian effort o ṣe látọkùn ẹ. ọ̀gá mo rógun o wọ́n gbà náà mi wọ́n dàbẹ́ mi gbà náà mi wọ́n lé mi dànù wọ́n dìgbà náà bẹ́ẹ̀ ẹ̀rẹ́pọ̀ àjọlá ẹ̀rẹ́pọ̀ ẹ̀rẹ́pọ̀ àjọlá àwọn lè pàjẹ́ kí n tọrọ gbà wọ́n gbogbo ẹ̀ náà mi sojú wọn ti gbà náà wọ́n fẹ́ ní ti ní ìrọ̀ yìí dídé níbi ibùgbé tákọ́ máa jẹ àgbẹ̀ èyí. ìtura ìpẹlẹpẹlẹ ó dùn nípa ó dùn. ó ọkùnrin ọgbó o ọkùnrin ọgbó o ó ní yìí o ìtẹ̀lẹ̀ o. àìnídẹ̀ẹ́ lọ́rùn ṣẹ́ o. a máa bá yé pàdé dánlá ní ayé rẹ̀ tún ká o. bó ti gbé dombo kò yá àtúbà o. àìnítẹ́lọ́rùn a máa wáyé jẹ́ o. àìnítẹ́lọ́rùn ṣẹ́ o. a máa wáyé jẹ́ o. ó pàdé dánlá ní lára o mo ti gbé jọ. kí ló dé kí ni gbogbo rọ́bìṣì. ṣé mo ránṣẹ́ ni. ẹ má bínú máa dáàdì ló ní bí pa ọ̀bọ ṣe wọlé dé mo lè ní sára àwọn pípẹ́ rice díẹ̀ kọ́ni oúnjẹ. but ìwọ ọmọ yìí kí ló máa ń ṣe ẹnu kí ló dé tí láìfẹ́ máa ga jù onílé lọ́nu ilé ṣé mo sọ fún ẹ ń dùn mí ni àbí mo ní mi lè dáná fọ́kọ mi. ẹ má bínú bọ̀yìn mi máa ń ṣe mo ṣáà sọ fún yín pé mo ti bá yín dáná. lórí rọ́bìṣì tó gbé wá kò gbé wọlé gbé rọ́bìṣì sórí tẹ́lu kẹ́ máa jẹjọ́ kùtù máa tún wá máa lọ́wọ́ bàtà bá bẹ̀rẹ̀ sí ní tó sọ ẹ ní ìbẹ̀rẹ̀ òwú kàǹbà kó kó lè tún lè ṣe èyí tó dùn mí ni wípé ohun tó ti bàjẹ́ kọ́ o ṣó ṣe dá padà síbò ẹ̀mí ti lọ sí dúkìá ti lọ sí o ilé tuntun kalẹ̀ lórí ó dára kó o padà òkú bẹ́ẹ̀ lọ́hùn bóyá ó máa rà àánú gbà padà àìnítẹ́ lọ́rùn. a máa bá yé. mi pé mi ìfọ́ mọ́ ni kí ni nǹkan tẹ̀ ń tra láti. Mm, mm. báwo ni test rẹ. ti gbọdọ̀ bá tilẹ̀ torí nǹkan bá a ṣe mi kì í try fún mi. wọ́n ń try wọ́n ń try. pẹ̀lú ẹ̀tẹ̀jẹ̀ kórìí kẹ̀tọ́ <laughs> pẹ̀lú tẹ́lẹ̀ pẹ̀lú bá di àárọ̀ yìí máa jẹ̀rẹ̀ ó kúkú tó di pé máa jáde ẹ̀dẹ̀ ní gods ẹgbẹ́ ẹjẹ gbogbo ẹ̀ ẹ̀ tún wá jẹ́ pé wá jẹ́ gbogbo ẹ̀ tán ah, ah. ẹ ṣe wá ya wọ̀bì àbáyé lójú kòkòrò níyìn o oúnjẹ tí èmi tọ́lá ní ìyàwó Ọlátúbọ̀sún Martins tí mo fi ọwọ́ ara mi sè ẹ̀dẹ̀ wọnú kìjì ẹgbẹ́ gbogbo ẹ̀ jẹ́ ẹ̀ tún wá jẹ́ pé ẹ jẹ́ gbogbo ẹ̀ tán ah, ó ga o ẹ̀yin gangan ló yẹ kó fi jẹ́ president àwọn Àtẹnu fans club kí ló dé babaláwo yẹn rógùn yẹn ṣe fún yín gan ni o torí ẹ jẹ kò gbòdì lára yín kò yà yín gbẹ inú ògbà yín kò ṣe kọ́kọ́ fún yín ah mo gbèdì fún yín mo bẹ̀rù yín gan ṣé wàá rí last one ni mo fẹ́ fún yín when next máa sin oúnjẹ tẹ́ bá jẹ ìyàwó àpọ̀ ìsìlẹ̀ jẹ torí ẹ máa kú tí wọ́n sáà gbogbo lé ọkọ mi ò ní mọ̀ torí mi ní fi sínú oúnjẹ inú abọ́ ìmákọ̀ọ́ra fúnra bá tẹ́ bá jẹ sọdá sàn ní kò káyé kẹ́ gbọ́. ìtẹ́lọ́rùn bàbá ìwà o jẹ́ kó ń tó ní kó tẹ ọlọ́run. Ah. <laughs> ìtẹ́lọ́rùn bàbá ìwà o jẹ́ kó ní kó tẹ ọlọ́run. ọ̀rẹ́ mi <laughs> báwo ni ṣó apá èmi náà wà o. mo ni, èyí ti yàtọ̀ sí ti gbà wọ́n kọ́ ló fẹ́ mi fún wàhálà mi lè má jáde ẹni ẹ̀. má wọrí má wọrí má bẹ sẹ́ǹdì ẹ̀ ṣé wo mọ̀ pé owó tó bá ti níyà àbùkún ti kàn nìyẹn. ṣe bẹ́ẹ̀ mi ni. dẹ̀ ó dàbọ̀ má pè é padà ṣe. wọ́n tó parí àwọn nǹkan tẹ́ni kọ́ ṣe ní ìmọ̀ ó lọ́pọ̀lọ́ orí pé mọ̀mí kan ló wọ́n pa wẹ́kú jòkó mà mọ́mí ewu ló wá kiri. ẹ má bínú ra idiot. wá mi ṣòfò mi pọ̀ mọ́wọ́ ẹ̀ ni rárá máa ẹ lè gbé òun ara mi mà. ó ga ọ láì ṣe pé èèyàn kó sínú sọ́kàwé. mọ́mí wa mọ́mí. kí ló dé irú ojú wo lẹ fi wò mí yẹn ọ̀gá o ah! ọ̀gá o ah! ẹ jọ irú bẹ́ẹ̀fù lẹ lò náà ah! torí bó ṣe ń jáfikún yìí in fact ó lágbára ẹ jọ mà ẹ má bínú ẹ má ní mo yájú sí yín o ṣé gbàtẹ jáde lọ́sàn-án ṣé gbáwájú mọ́ṣúárì kọjá ni. adé ń sọ gbogbo látàrọ náà wọn ti dáràn táràtà bá rí wọn sí wọn máa rò pé èèyàn gidi ni wọn wọn dẹ nímọ̀ pé oró inú wọn ó ju tejù lọ. ìwọ wọn tì tó bá ti fẹ́ lọ sọ́jà máa kọ àwọn pef kan fún àtàwọn rólọ́ǹtì kan wá bá mi rà wá fún un bó tiẹ̀ jẹ́ ń pè wá àwọn ọ̀dà débẹ̀ wà wá máa ṣe tiwa fọlọ́run. so ìgbà wo ló máa lọ sọ́jà ọ̀tún ọ̀la ni. ó tẹ̀ ní ẹ̀yìn ọ̀tún la bá wọn lóye tó lè lọ ẹ má bẹ̀rẹ̀ má lọ lọ́la. ǹjẹ́ o ṣe ǹjẹ́ o má lọ. má bínú má. àjò mo ṣáà rí pé mò ń tóbi mò ń tóbi lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn. wọ́n máa sanra pẹ̀lú gbogbo eléyìí lè dé sùn mi. Ah! ṣì TV. kí ló sọ pé ó ṣẹlẹ̀ gan-an ìsìn because kí n tó lè ra sọ̀rọ̀ ẹ̀ mú ní láti mọ kí ló ṣẹlẹ̀ níbo ló ti ṣẹlẹ̀ ta ló sọ kínní ní ìjú ìdáná ṣe sọ yìí náà wọn sọ̀nà sọ̀fọ̀ ọ̀dà wáyé sọ̀rọ̀ yóò ní lójútùú. mo ti sọ fún yín tẹ́lẹ̀ mo ní kò sí nǹkan tí ò mi wé tán bó ṣe ń bú mi ló ń ló sọ oṣiṣi stupid things àwọn nǹkan tí ò tiẹ̀ yé mi tí mi tiẹ̀ gbọ́ rí láti mo gbọ́ wọn rí àwọn nǹkan yẹn ti dẹ́tì jù létí kò sí nǹkan tí ò fi mi wé èmi dẹ̀ kọ́ ló ń bá àwọn aráalé wọn lórí fásitì kò ṣe mí àwọn aráalé òun gbà wájú mọ́ṣúárì kọjá àwọn kan stink nínú ilé wọn bó ṣe ń sọ nìyẹn ẹ̀bì lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n òun wà bẹ́ẹ̀ gbà tó sọ òun gan tún rẹ́rìn-ín ṣe. Ah, mi ò tó láti fi big mummy ṣe lóòótọ́ ni small mummy fi gbígbọ́n mi ṣe yẹn ni pé kọ́ṣà láti máa lo designer perfume pé wọ́n rùn tó kọjá wájú mọ́ṣúárì mi ò dẹ̀ sọmúdẹ ní. hello shut i'm sorry sir. don't be stupid. ṣé wàá okay. okay okay dúró mẹ́rin náà ẹ bọ́ ìwọ kí ni kí ló ṣẹlẹ̀. Ah, ah, ẹ jọ nǹkan tí bá fi jẹ̀bi ní ọ̀rọ̀ yìí ni kẹ́ sọ fún mi lóòótọ́ mo pe big mommy. mo dẹ̀ ní ah mummy nǹkan tẹ́ lò lọ́sàn-án yìí mo láìkẹ́ ọ̀ àwọn nǹkan tó ń jáde lára wọn pé bí mo ṣe ń perceive yẹn it was so nice pé ah, mo like in fact pé tí n bá ti jáde o má bá wọn ra àwọn pep tó wẹ̀ tún wọ́n jù yẹn lọ. tó òun ẹ̀ tó bẹ́ta. bẹ́ẹ̀ bí mo ṣe sọ pé má dẹ̀ máa ra má ra fún yín máa lò so that tẹ́ bá jáde àwọn máa pé ah owó dájú wa ó yọ lára yín. gàjọ fún yín. tó ọ̀rọ̀ àti wọ́n ti bá ti náà kí ni problem di pé èèyàn fẹ́ bá yín ra perfume tó bẹ́tà. ṣé èèyàn kan ń bèmí ra perfume láti thirty years èmi ti fẹ́ yìí ah. èèyàn kan ń bèmí ra perfume. mi ìfẹ́ ọ̀tẹ̀ nínú ilé yìí o mi ìfẹ́ ọ̀tẹ̀ nínú ilé yìí o. dadi nǹkan tí kò máa sọ náà nìyí. yes kí ni mo tún fẹ́ sọ. pé ẹ fi ọ̀tẹ̀ nínú ilé. ọ̀rọ̀ ti dára ẹ̀ náà. ah dadi ẹ ti rọ tẹ. yes. nítorí pé mo sọ fún yín mo fi lásìkò yín sọ fún yín pé ọ̀tẹ̀ ti bẹ̀rẹ̀ nínú ilé yìí this thing. Mm, mm, mm so realize pé ìyàwó mi ló jókòó yìí. wo ìyàwó yín ṣe realize pé ìyàwó yín ló jókòó yìí mọ́ sí ti tèmi tó bí ọmọ mẹ́ta fún yín obìnrin méjì ọkùnrin kan ṣe ló jókòó yìí dúró àsìkò yìí lọ. Mr. lecturer ìwọ ti mọ̀ wí gan sìn wàá lecture yìí ìwọ ni historian ẹ wájú kò bí kò dájọ́ yìí wájú kò bí kò dájọ́ yìí. mi ò ní láti gbé wájú kò síbi tẹ wá kí n tó sọ̀rọ̀ bá sọ tinú yẹn ọlọ́run ọba tẹ bá tún bí mi láàrọ̀ la plọ́ọ̀sì nítorí ẹ̀ lè bí kẹta o yes obìnrin àtọkùnrin lè máa bí ẹ lè bí kẹta ẹ ṣe rí ọ̀tẹ̀ tẹ fẹ̀yìn ọ̀tẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí láàrin èmi àti ìgangan tí ò dẹ̀ sí anybody tó máa dá sí mọ́mísí tèmi kò dá sí ọ̀tẹ̀ ti bẹ̀rẹ̀ and this thing tó yọ kọ́ yìí màá bá fà. ẹ wo dáná ẹni sòótọ́ ọ̀rọ̀ kan fún ilé mi tó ti yẹ bẹ́ẹ̀ màá bá kún bọ́yì. èmi ló dìde sí yes èmi ló dìde sí lórọ́mọ ẹ̀ lórọ́mọ ẹ̀ ìrọ̀tẹ́lẹ̀ wọn lábẹ́ fẹ́ kóra yóò kóra yóò dàtọ̀. wo ìwọ gan máa rapẹ fún ọmọ bẹ́ẹ̀ ọ̀nà fi rapẹ fún yàn ló ń lòdì sí wàhálà yẹn àwọn tó ń mọ yìí. ní òun ọmọ yìí náà. ṣebí ẹ ti ní kí n máa rà fún ọmọ. bẹ́ẹ̀ máa rà fún ọmọ. kò sí wàhálà mi nílà fún bí mo ṣe rí. tọ́lá rí tòótọ́ eh. òrékelẹ̀ wà. Mm àpọ̀bíbo rẹ. pretty lady àrímàlè lọ. inú mi dùn gan pé ẹ fún mi láàyè láti sọ̀rọ̀ tí mo fẹ́ sọ lọ́jọ́ tèmi nítorí pé mo discover pé gbogbo nǹkan tá a bá ṣe pátá nínú ilé yìí ló máa ń bí nínú inú ìṣìdí kò lè rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ fámìlì yìí àtijọ́ ń gbé nígbé ìrẹ́pọ̀ àjọ máa ma jẹun nígbà tó yẹ ká jẹun àjọ máa ma rẹ́rìn-ín àjọ máa ma dọ̀wẹ̀kẹ̀ tínú tèmi gan máa ń dùn táwọn ará àta gan máa sọ pé ah irú ẹbí mo fi tọrọ àmọ́ wá di àwa la wá di pé àjọ máa ríra wa ah ní ìjọ ṣeré à ní ìjọ rẹ́rìn síra wa bàbá àtọmọ àjọ máa wúra wọn nínú ilé tí wọ́n jọ ń gbé ní nǹkan tí ò ṣẹlẹ̀ rí fine ẹ ti ṣíwájú wa délé ayé ẹ̀yin lẹ bí wa sílé ayé yìí ẹ̀yin lẹ sọ fún wa pé bó ṣe ń ṣe rè nílé ayé ẹ̀yin lẹ ń tọ́ wa sọ́nà láti kékeré títí di gbàtà wa yìí dájú kí ló wá dé ṣé àmọ́ ṣe mọ́ ni ṣé wàá ti yí padà ni kò sẹ́ni tó ń ké má fẹ́ yàwó mi àmọ́ kò wá ní jẹ́ ìyàwó yẹn lẹ máa ma fi gùn wá gàràgàrà nínú ilé àwa mọ̀ ṣe mọ́. ẹ Fẹ́mi ẹ̀yin lè mọ problem tẹ ní o pẹ kí n ṣe ìyàwó tó ń fẹ́ ẹ ní problem nǹkan hmm, ní problem mi lè mọ mi mọ ọdún ṣẹyìn àtẹ bá kóra yín sọ̀rọ̀ dáadáa tẹ rò ó ẹ lè mọ ohun tó ń ṣe yín bẹ̀tẹ̀ eh, ìyàwó mi kan ní problem. dadi hmm? mọ́mì tèmi gan mọ́ sí mi tó jẹ́ ìyàwó yín ó wá dé tí tí ò mọ̀rọ̀ sọmọ níwájú yín. Hmm, mo fẹ́ kò mọ̀rọ̀ gbé kalẹ̀ mọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ayé ìgbà kan mọ̀rọ̀ sọ bẹ̀rẹ̀ ní ìsìn kò yọ wọn akọ sọ̀rọ̀ yẹn wàhálà kọ́ máa ṣẹlẹ̀ mọ̀rọ̀ gbé kalẹ̀ ni sí ní problem. dadi bọ́dáfẹ́mi ah, bọ́dáfẹ́mi kò dá báyìí kí ló dé èdè ń parọ́ mọ́ mi lójú ẹ̀mí mi kí ni mo ṣe fún yín màá fún yín lóúnjẹ láàárọ̀ màá fún yín lóúnjẹ lọ́sàn-án màá tún bá yín fọṣọ yín weekend ẹ wá ń sọ gbogbo nǹkan báyìí kò dáa èdè bẹ̀rù ọlọ́run. òun ah, mọ̀ nǹkan tá à ń sọ ni. mo gbọ́. mi ti ẹrù tàbí kí n ṣé kí kẹrù mi kí n máa lọ. jòkó má kẹrù ẹ̀rọ lọ́gbọ̀n jòkó ọ̀yẹ́kọ̀ ti ẹ̀ gbọ́ nǹkan tá à ń sọ lọ́gbẹ̀ẹ́ tẹ̀ gbàdúrà ti gbọ́ ti gbọ́ náà ìwọ kọ́ ni problem lé yìí o àwọn tó jẹ́ problem tó wá yá wọn àwọn náà máa kẹ́rù náà máa lọ wọ́n lè lọ́kọ̀ àbí kọ́ lọ́kọ̀ kan I don't care ìwọ kọ́ ni problem lé yìí o. wọ́n ní ṣé ó yẹ kó jẹ́ bọ̀dà fẹ́mi náà máa sọ orú nǹkan tó ń sọ yẹn pẹ̀lú mo ṣe máa pọ́n wọn lé tí mo máa ń gé wọn tí mo máa ń fún wọn lóúnjẹ à ah, ọ̀dà fẹ́mi à ah, bàbá ọkọ mi kékeré o kíní kan kíní kan. má má má yọrọ ẹ lẹ́nu má pọ́n lé wọn tẹ́pá kan lé yẹn ló ń jẹ́ kó misbehave má mm. pọ̀ lé mọ́ àwa behave àrè. ọkọ tẹ bá ti sọ náà ni màá ṣe bá ti ní pé àmọ́ yóò àpọ́nlé yẹn kúrò. mo ti sọ sẹ́ẹ̀ mo ti sọ. mi náà ti gbọ́ bẹ́ẹ̀ ṣe sọ. Eh, in fact kan má wọlé pé má yanjú ààrẹ. ọrùn you know what you have. If you don't appreciate it, you might lose it. Ìtẹ́lọ́rùn bàbá oh, mi. Oh, oh, Ìtẹ́lọ́rùn ni èkó tó ní kó tẹ ọ. If you don't cherish what you have, you might lose it away faster. Ìtẹ́lọ́rùn bàbá mi. Ìwọ náà ni Sọlá rọ̀ ń sọ̀rọ̀. Ibi tọ́rọ̀ pé dúró délé ní ìsìn, sùúrù lọ̀rọ̀ ẹ nídìí sùúrù tẹ́tí níbọ̀ láti ìjọ́ wo ló ti ń fẹjọ́ dáàdì yín sùn mí ẹ máa ṣe sùúrù ni bàbá ẹni ni bàbá ẹni èmi mọ̀ pé tó bá yá ọlọ́run á bá wa bẹ́ṣù rí. sọ́rí ẹ mọ̀ dáàdì ẹ̀ẹ̀kan mo wá ṣe ń fi òǹde ni ṣẹ́rí fámìlì tí wọ́n ti jọ ń wà papọ̀ tẹ́lẹ̀ tìrẹ̀ pọ̀ wà láàrin wọn tọ́jọ́ ń jẹun lásìkò tó yẹ kọjọ jẹun papọ̀ suddenly kí gbogbo nǹkan wá yí padà káwá di àtàtọ́jú ìbànújẹ́ ọkàn ló máa ń jẹ́ fún mi inú mi ò dùn rárá ṣé rí nǹkan kan wà tí mo tún fẹ́ jẹ́ kí n mọ̀ tí ò bá kí n ṣe pé ọlápẹ̀mí ń ṣiṣẹ́ ní company pop sí mi ni a ní máa sọ̀rọ̀ rárá. ṣé o ti le tó bẹ́ẹ̀ ni. ẹ sà mo lè jù bẹ́ẹ̀ lọ tí a bá jọ pàdé lọ́fíìsì nígbà mi àkọ́kọ́ jalè gbàrà báyìí dáàdì mi á máa lọ báyìí èmi á gbà báyìí tí wọ́n fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́mi kò ju pé ẹ fáìlì yẹn kọ báwo lẹ ṣe ṣe ó kò sọ̀rọ̀ bàbá àtọmọ tàjọ máa ń sọ tàjọ máa ń dọ̀wẹ́kẹ̀ my daddy o my father o kíní kò sí yẹn mọ́ gbogbo ẹ ti yí padà ìgbà tuntun la wà báyìí. ọ̀gá pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tí mo bá dáàdì yín sọ anyway ìwọ náà ní í ṣe máa rọ̀ inú mi dùn yìí pé òtẹ́ ẹ̀ bá wọn jà o ṣe nǹkan tó tó máa lòdì sí ẹ̀ à ń bá òbí ẹni jà i'm very happy for that but still wọ́n ló máa ní sùúrù ṣòtìyẹ àwọn tó kù ẹ náà wàá máa rọ̀ wọ́n náà ní ẹ ní sùúrù mo mọ̀ pé bí ṣe sọ lẹ́ẹ̀kan tó bá yá ọlọ́run àbíṣù èmi náà tí n bá dẹ̀ rí ní club màá bá a sọ èyí tó ń jẹ́ tọ̀rọ̀ ṣó ti gbọ́. ẹ ṣáàjọ ẹ bá ń bá wọn sọ̀rọ̀. ok dadi mi ò parọ́ fún yín inú mi ò dùn i'm not happy at all. ẹ jẹ́ ká tètè máa lọ ṣáàjì wo ló sọ pé òun lọ yẹn náà. ṣáàjì kẹjà ni sá. ṣé òní máa ti bá drop ẹ ní maryland. sure ìtẹ́lọ́rùn ọmọ oh, mi. Oh, oh, ìtẹ́lọ́rùn ni èkó tó ní kó tẹ́ ọ. If you don't cherish what you have, you might lose it the way pass by. ẹ ti àgbàgbé kíákíá ni ó da owó. ẹ ẹ máa fún ẹ náà máa fún ẹ. torí bẹ ṣe kọ́kọ́ dá mi lóhùn yẹn ẹrù ń pé ti bí ẹ mi lè gbà pé yẹn dápẹ́ yẹn ni mi nígbà. owó là ń sọ lọ́wọ́. <laughs> ìgbà wo lẹ máa fún mi. ẹ bẹ́ẹ̀ Wednesday títí Wednesday. Wednesday mm. all right ìyẹn náà wà okay. dájú wa mo máa rántí nǹkan kan. ṣé ẹ ẹ notice kan tó ṣẹlẹ̀ ẹnu ilé ẹ rí i pé èèyàn kan ti ń bá mi ṣorogún. Ah. ta ló lù ṣe big mummy mo ń sọ ọmọ ọ̀dọ̀ wa mò ń sọ azin cook wa. Ah, ah, kí ni ìyẹn mi. ẹni kí ni ìyẹn mi ṣé ẹ̀yin ò rántí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ńjọ́ sí ni. kírú ọmọ yẹn kó ló máa takò mí lọ́dọ̀ big mummy tí n bá ń ṣe ọlá ìfẹ́ tó wà láàárín ìmọ̀ àti irú condition wo ni bá wà ń sìn. ẹ mo rántí ẹ kí ni kí n ṣe fún ọ̀dẹ̀ ìjọ sórí ọlọ́run ẹ dáríjì mi mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ jọ kò síbi tí mo bá lọ tẹ́ bá lé mi sìn mo kú oṣù tẹ́ ẹ̀ fún mi nínú mo ti bá àwọn àbúrò mi tó fi lọ skul ìyẹn rí sísú wà lábúlé máa ṣe ń sí wọn tó máa fi jọun kò sí ẹnìkan tí mo ní àfọ lọ́hùn mo kú gbà tí mo sì wọnú ilé mi ò kọjá àyè mi ibi tẹ́ bá ní dúró sí ni máa ń dúró sí. mo ẹ má bínú ẹ bá mi bẹ àwọn dájú kó so ìwọ lè lanu ẹ láti pè mí ní mọ́mì o rántí gbà tó lọ́n ta kò mí lọ́dọ̀ àwọn ìyáálé mi. rárá omi ìsọgún sọ òun kan jọra ti sòótọ́ ni. òun bóyá sọ̀rọ̀ látẹ̀kọ́ dúró ṣó gbé rédíò mi ni ọdẹ òṣì so o mọ̀ ń pé sálárì tó ń gbà mí báyìí ó wà very very important sí ẹ ló lọ́n sọ̀sọ̀ kù sọ o mọ̀ pé o máa tọ́jú yàrá sí o máa tọ́jú àwọn fámílì òfò tó ló ní. ìjọ mọ kò síbi tí mo fẹ́ lọ ẹ dáríjì mi. kò sí nǹkan tí máa ṣe sí o máa lóde máa lọ náà ni. orí ẹ ò pé ẹ wò ṣé ọ̀rọ̀ kan tẹ máa ṣe fún mi. bá a ṣe jọ sọ yẹn náà la máa ṣe ẹ jẹ́ kó máa lọ. mi ì fẹ́ rí inú ilé yìí mọ́. lọ́dẹ ẹjọ́ sọ ṣẹgbọ́n. lọ́dẹ ẹjọ́ kò síbi tí mo fẹ́ lọ. lọ kò sí ẹ̀bẹ̀ mọ́. lọ́dẹ ẹjọ́. kò síbi tó fẹ́ lọ wo máa ṣe àǹfààní kan fún ẹ. sori ah. tó bá ti bọ́ sí tansi tó bá ti bọ́ sẹ́nu géètì. wọ́n láwọn pangolo tó kó wọ bí tó bá ti wọ mọ́tò ìjọ tó lọ lọ sí gáré so that wàá rí àbọ̀ òyìnbó má bọ́lẹ̀ la kóòtù ṣá bọ́lẹ̀ la kóòtù. ayé mi ti bàjẹ́ ẹjọ́ mọ́ eh, ẹjọ́ ẹjọ́ ẹjọ́ Bẹ́ẹ̀ lọ́kẹ́rẹ́ lọ́kẹ́rẹ́. Sọ́ọ̀dì. Lọ́kẹ́rẹ́. <laughs> Mímu ti bàjẹ́ o. Bàjẹ́ gidi. Of course, ta ló yẹ kí wọ́n support. After all, kí ló ń ṣe fún Anulé? Ju kó dáná. So kí lẹ fẹ́ mi fún? Má máa pátá sí yín lẹ́nu mi. Máa jẹ oúnjẹ gidi. Mm-hmm. <laughs> Ibi ẹnu mi náà ni. Bẹ́ẹ̀ náà ni ibẹ̀ náà. Eh, ṣé dáadáa ṣé dáadáa ṣé ká wọlé ni. àwọn àwọn fún wọn nǹkan. Ah, ah. kí ló dé ẹ tí ẹ sọ náà rí. kò sí náà. Hmm, ẹ mọ̀ pé ẹ ti dàgbà. Ah! ní ọ̀rẹ́ ajá náà. wọ́n ṣe wà ókè ṣá ó wà ókè tí o bá wà ókè ò ní sọ fún mi pé o fẹ́ jáde mo sì mi wà nílé mẹ́ẹ̀ tó collapse nílé tí mo fẹ́ gbé lọ sí hospital wọ́n sọ pé o fẹ́ jáde kí ni mo wọlé náà jọ́rọ̀ pé wọ́n ló fà á tó fi collapse nílé. mo ṣẹ̀wá rí pé òní human feelings kankan ni àwọn máa jẹ́ kó mọ̀ pé ẹran tó fà tó jà ọ̀rọ̀ pè nínú ọmọ wàá rí mi wò lé ní o mi ò kì í ṣe tẹlifíṣọ̀n bọ̀ tó wàá rí mi wò lé ní ṣó ti yẹ mò ń bọ̀. kò sí nǹkan tó kàn mí gbogbo yín ẹ̀ bá kò kàn mí ah, ṣé mi mo kó bá yín ni àyè mo ní kí màmí ẹ̀ collapse ni rádaràda. ẹ bá mú kí ẹ bí kí ẹ lẹ bí màá ṣáàbí kó kú ni èwo wèrè gọdúlé náà kí ló ṣẹlẹ̀ gọdúlé gan kí ló fọ ní burúkú náà òkè bó ti máa ń jẹ́ tùjù fún yínú léyà mi wo jẹ́ kí n sọ kíní kan fún ẹ kó máa gbọ́ tí n bá gbé mọ sí mi lọ sí hospital tí kò wà òkè tí bá bá mi padà wọnú léyìí tí bá ṣe ṣáà ni mo ṣe máa ṣáà pọ̀ sí mi mi ò ní mind gbére tí a bá ti gbọ́ mi kan ẹ ẹ ẹgbẹ́ bá mi jẹ mọ́tò tí mo ti kú kò tó dé àgbèrè nílé ṣá mo lè ṣá ìkọ̀sẹ́ dúró mi lọ́ mi. ọmọ ẹ ṣe ṣó dáa wọ́n wọlé wọ́n kó wọ́n kó gold wọ́n tún kó owó mi èyí tí mo rà àti èyí tó rà fún mi àti èyí tí mo kó débi fẹ́mi tí wàá yọ àdá sí mi. wà kí ló sọ pé ṣẹlẹ̀ wọ́n ṣe kí ni ẹ̀ ó ní wọ́n yọ àdá sí ẹ ṣé fẹ́mi ló yọ àdá sí ẹ àbákùrọ̀ ẹ̀ oyin náà kọ́. àjọmọ̀ gbogbo wọn ni àbúrò ẹ̀ náà wà ń bẹ̀. dúró kí ni màmá ó sọ sí ọ̀rọ̀ yìí mọ́mí wọn mọ́mí wọn bá wọ̀ mọ́mí wọn tó yẹn pé mo kọ̀ rí wọn tán receive kọ̀ gbọ́n ẹ̀ eh, I kíní kan ẹ̀ eh, máa pàdé ẹ lálẹ́. ìyẹn mọ́mí Fẹ́mi. yes. ah wọ́n rà gbọ́n ti ya wèrè inú ilé yìí o. wèrè gbọ́ngbọ́n ni wọ́n wèrè gidi. àbí kí ni mo wo rubbish yẹn rubbish nìyẹn náà. rubbish gidi ni. wọ́n yọ àdá sí ẹ. ó yọ àdá gidi sí mi ni kó lóun ò pa mi ọlọ́run ló yọ mi bá ti wá orí mi tì ẹ wo ẹ bá mi sọ fáwọn ọmọ yẹn mi owó tán kó wọn pé máa fún mi padà bọ̀ ṣẹ́rí gold mi ló dùn mí jò tó bá ti mú kó gold mi wá wàhálà máa ṣẹlẹ̀ ẹnu ilé yìí o èṣù máa pọ̀ mọ́ o. wẹ́ẹ́ má wo má bínú má replace wọn kí ni bẹ́ẹ̀ ti sí mo láti dì pẹ̀lú àwọn boys yẹn rubbish ni ẹ̀ náà total rubbish. Eh. ṣe bí ẹ ti ní ẹ máa rà mí fún. ẹ of course máa rà mí fún ẹ bẹ̀ tẹ eh, mo láti dì pẹ̀lú wọn. wọ́n gbà yẹn ni ò dáa àdá ah, tó bá yá bẹ̀rẹ̀ sí máa gbé ìbò yẹn ló máa burú jù o. ẹ ò dẹ̀ ní kí n má di pẹ̀lú o. chief ṣé ẹ ṣọ́ pé ọmọ yín yẹ ṣe máa wálé. àwọn ọmọ wálé tó bá ti náwó yẹn tán ara wọn wálẹ̀ á wálé ẹ wo góòlù ìyàwó mi ni kẹṣà gbà lọ́wọ́ ẹ̀ that's my own. góòlù bá lọ́kọ́ lọ́wọ́ yára. ẹ wo ẹ̀yin ọlọ́pàá ṣe rí nǹkan tí mo fẹ́ òun ni dádì wa ti sọ yẹn gold ni gangan gangan ló ṣe pàtàkì sí mi tó bá ti dé ṣàbàǹgbà kan mi lọ́wọ́ èdè tó bá tán tó bá wọn kó wálé tó bá wọn kó má wálé ní ọkàn mi. báwo ni madam. ọ́fíìsà ó nìyẹn. young man you are under arrest ẹ̀dẹ̀ ní right láti sọ anything níbi ìgbà tí ìtẹ́ máa fi dé àgọ́ wa. Um, à ń fi ẹ̀sùn olè jíjà kàn yín wọ́n ní ẹ góòdù ìyàwó bàbá yín so ẹ move respect yourself just go. jí mo a máa jẹ́ kẹrin àìníbẹ̀ lọ́rùn ṣẹ́ o. agbára fàyè ṣẹ́ o. ó pàdé lọ́la ní ayé rẹ̀ túká o. bó ti gbé dòńbó kò yá àtúbà o. Um... Mr. Fẹ́mi Martins. ṣé rí mo fẹ́ kí ẹ̀rọ wa lọ́ọ́ káàánú lè ràn yín lọ́wọ́ ni tá a bá ní ká fi dúdà ti popsi wọ́n ní ká lù yín kẹlẹ̀ sóòtọ́ nǹkan tá à ń fa yìí ò lè ẹ sọ bí tí gold wà káàdì gba kálọ̀kù fún wọn mo rí as gentleman ẹ̀rẹ̀ tí ń cooperate láti bàtà ti débi ẹ sọ fún mi kò le rárá ẹ kò jẹ́ kí n mọ ibi tó wà. Young man, ẹ sọ nǹkan tá fẹ́ gbọ́. Help wa káwa náà lè help yín. Ọlọ́pàá, ṣe rí èmi tí mò ń mi kọlẹ̀, èmi ló yé e. Ìyá tó bí mi tó gbẹ̀jẹ̀ lè mi lórí. Gbogbo ẹ̀ wà ní ọ̀sùn. ìyàwó dáàdì mi ti sọ fún mi pé mo jí mi lọ ó kọ̀ fún ọmọ fi wọ́n ṣe nígbà tí ṣẹlẹ̀ ìgbà ṣẹlẹ̀ mo sì mi wà nínú collapse níbẹ̀ a ní láti gbé wọn lọ sí ìtura wọn bá yẹ pé jọ́ torí ọlọ́run fún mi ní kí mọ́tò mo fẹ́ sáré gbé mọ̀mùsí mi lọ sí hospital in which tí wọ́n fún ara ẹ̀ mọ̀ pé mọ̀mùsí mi wà lórí collapse nílé ìwọ́dẹ̀ ló fà á mi lára ó ló ń fẹ́ jáde ṣé o ní human feelings ṣá kí ni tó ń sọ̀rọ̀ báyìí èèyàn wà ní èèyàn tó collapse ní ilé tó dẹ̀ ní first aid àmì gàtà pẹ̀lú hospital well wọn kò kí ni mo lè ṣe láti fi gbà kí ni wọn fi àdá halẹ̀ wọn nígbà tí mo lè fi àdá halẹ̀ wọn kò fi kí yẹn lè fún un mo lè gbé wọn sí ìrẹsì hospital. wá sọ fún popsi ni pé ìyàwó ẹ ti kú sí hospital òde sì ní lọ́wọ́ ẹ arrest ọkọ fẹ́fẹ́ ní kò jù bẹ́ẹ̀. Mr. Fem Martins um, story you touch mi gan tó bá dé òótọ́ lè sọ I'm sorry about that um, kọ́dọ̀ ń fi ọ̀rọ̀ kẹ́ mọ́ mi ẹ mọ̀ kọ́ tẹ́ máa ṣe fún mi báyìí ẹ sọ orúkọ hospital yẹn fún wa káwa lè ṣe ìwádìí tiwa ká lè fi ohun tó ń jẹ́ òótọ́ ká fi díẹ̀ múlẹ̀ ṣe ti gbọ́ ẹjẹ lámìdé pé orúkọ hospital yẹn kò fún ẹjẹ túdà àti ẹjẹ ìrètí ní orúkọ yẹn kọ́ lọ sí hospital yẹn kọ́ lọ find out fún ẹ get olú ẹ fún lórí hospital yẹn. Thank God I was on duty that very day yeah ojú mi ló ṣe táwọn fámìlì wọn gbé wọn wá àbí náà. kò fọ́ ni rárá o. I was so surprised that tẹ dé tẹ wá fẹ́ máa well thank God you didn't ask me ṣá because olóhùn ló sọ pé kí colleague me wà around because tí o bá ti pé wà around join bóyá mi bá ti máa fẹ́ you know sọ nǹkan tó So, she get. so now family wọn go wà bíbá ojú wọn dẹ̀ ló ṣe so that was how it all happened. Oh, doctor the má bínú kò lè ṣe kó má ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó má ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ fẹ́ yẹ kí ẹ mọ̀ wípé try to find out are you getting me so mo bẹ̀ kí n má bínú kan. it's all right that's not the problem. ẹ jọ̀ọ́ mo lérò pé ẹ understand nǹkan tá à ń ṣàì láti ṣe ń bí báyìí we are only trying to do our job here and thanks for the understanding. What? have tí ó bá sí tó bóyá wọ̀ ọ́ bẹ́ẹ̀ ṣé wọn máa ń bá àkíyèsí àbúrò iṣẹ́ wa náà ṣe wọ́n ti sọ fún ọ̀rẹ́ ìfọ́nìbí. ṣèwádìí lórí àwọn tẹ̀ ń ṣèwádìí lórí. Hmm. ìwádìí tẹ̀ yẹ kó yé wa wípé nǹkan tí ìyàwó yín sọ pé àwọn ọmọ yẹn ṣe chief wọn ṣe o. Ah, ẹ̀ta ló wá ṣe dẹ̀. ní ìjọ tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ àwọn ọmọ yín wọ́n rush ìyá wọn lọ sí hospital general lọ́nù. sir mo sọ̀rọ̀ láti sọ nǹkan tó fẹ́ sọ yìí fún yín sir ìyàwó yín tó jẹ́ ìyáálé yín hmm. wọ́n ti ṣaláìsí. aláìsí what are you talking about nígbà wo nìyẹn ṣẹlẹ̀. chief sir mo rò nípa àwọn ọmọ tí ó wà ní custody wa sir mo wí pé ó yẹ ká release because kò bá òfin mu ká máa fìyà jẹ aláìṣẹ̀. àìníkẹ́ lọ́rùn a máa bá yé jẹ́ o àìníkẹ́ lọ́rùn ṣẹ́ chama, sir ó dà yín pé nǹkan tá à ń padà ọ̀rọ̀ yẹn o. kí ló ṣẹlẹ̀. sir kó lè sọ fún yín gbà ìmọ̀ ní kí mẹ́ẹ̀ká kó fáwọn pípọ̀ yẹn ìgbà tá a débi tí a ti kówó fún wọn àbẹ́ ní bọ́ọ̀dì ń bẹ̀ mọ́ ó dàbí ní pé ni wọ́n sá. exactly sir. ẹ ní wọn bẹ. in fact ẹyẹ kan báyìí a bẹ. ẹ ẹ ẹ ìrànwọ́ bẹ. a ṣe àlá ti ṣe investigation

ẹ wo ẹ jọ nítorí ọlọ́run ẹ gbà mí sórí mi ò pé ni mo wá lo ẹ jọ nítorí ọlọ́run torí láyé ìgbà kan ni ìgbà tó dáa fún ẹ nísìnyí ó ti ń kan ayé mi mi ìyẹn ń jẹ nǹkan kíkan láyé mi jẹ́ kí n máa lọ kí lójú òde fi mí lọ́rùn sílẹ̀ ah ah ọlátúbọ̀ sọ àbí kí ló ń pè jọ nítorí ọlọ́run fi mí lẹ̀ jẹ́ kí n máa bá ti tèmi lọ. àtúrò yẹn dẹ̀ wọ́n sáà mú òun náà ló ná owó ẹ. mi gbọ́. ẹ wá kàn tó rà lónìí. so o fẹ́ máa sọ sórí lèmi lórí ìgbà tówó wà àjọ ń jẹ jọ jẹ́jẹ́ mi kọ́ ni mo jókòó kó tó wá bá mi orí mi pé mo da mo fine o dẹ̀ rẹ́dì láti náwó lé mi lórí ìgbà tẹ́mi ló dẹ̀ ń ṣọ̀tá jẹ sómi ìlè bówó bínú mo ní láti jẹ inú owó ẹ̀ tó dì ló wá bá mi so má pìtàn lé mi lórí kó jẹ́ kí n máa lọ. mo kàn ń fẹ́ náà. àwa mẹ́ta ṣé ìgbà tí mo wọlé ẹ̀ ò ń sọ̀rọ̀ owó ṣé ìgbà tí mo wọlé ẹ̀ ṣé ò wàá pè mí láàrọ̀ wàá pè mí lọ́sàn-án àkí ah, ah, ló dé fẹ́ bá ayé mi jẹ́ ni. o ti gbà tán ayé àwọn ah, ẹ eh, máa wá ga ọ so pọ̀ ló bó ṣe rí tí kò sí kankan mọ́ fún ẹ ó tún sọ pé o ti bàjẹ́. ẹ̀yin wá fi ọwọ́ rẹ̀ kàn mí jọ sórí mi ò sí sùúrù ilé rẹ̀ mọ́ o ọlọ́run ṣògo ni wà torí wọ́n ti kọ́ bus stop tuntun síbẹ̀ mọ́tò dẹ̀ ti dúró dè mí bẹ̀ tó máa gbé mi. mo rántí kankan jọ torí ọlọ́run sórí fóònù orí burúkú tó ń gbé kiri yẹn má fi gbè mí mọ́ ìyẹn tó báyìí ti tà fi jẹun tó ló ti tán fún ẹ ó ti tán. Tọ́lání Tọ́lání tòǹtò òrékè lẹ́wà àpọ̀nbípo rẹ̀ pretty lady. Jọ́sádé fún mi ní five k lọ́wọ́ ẹ̀bẹ̀ yẹn máa fún ẹ létà ṣùgbọ́n You won need five thousand naira. Yeah wá kí ló ń ṣe náà pẹ̀lú bó ṣe wà yìí o tún wá Adidas o kó sí gbogbo ẹ̀ ah, blue on black on black má sọ fún mi pé o ní anything lọ́wọ́ náà ah, má jẹ́ káwọn boys gbọ́ wá dákẹ́. kí ló máa ń ṣe ẹ̀yàn ọmọ nàìjíríà náà kí ló máa ń ṣe yìí náà ṣé ìtẹ́bàtì tó yàn ti lo designers tó lọ jọjọ emporium sojú tó kó amanda sọrùn ṣé ó fi pè àyàn lówó nìyẹn kò yí ẹ e. mi ní cash ni but mo ní properties bó ṣe wà ní sèé tí máa kó dé yàbá ó mọ iye tí máa gbà náà mo kò fẹ́ sáré lówó yẹn sharply sáré fún mi ní five k kí n sáré fi block nǹkan jeff ní sọ̀rọ̀ ó ń ka owó designer owó designer owó everything lórí ara wọn ah, má sọ fún mi pé empty barrel ni ẹ ò ní anything lọ́wọ́. i am Tony Montana and i'm a yẹ kó mọ̀ pé mo tó tán àtọ́bátẹ́lẹ̀ ni mi kò sí nǹkan tí mo fẹ́ tí mi ò ní get ṣòjì adidas tí mo wọ̀ yìí gangan ó mọ iye tí mo rà náà but cash ni mo need ní sísáré fún mi i will give you back. guy come tí n bá ní gbogbo ẹrù tó wà lọ́rùn ẹ àti gbogbo nǹkan tó ní má lọ sábó má sọ́dọ̀ owó mẹ́ẹ́n ah, bí a kì í gbé lọ sábó kí n lọ sọ ẹ̀dọ̀ ńgbà yẹn. kí ló ń ṣe why you talk like òun rí tèmi ẹ̀ fún ọ kí ló ń ṣe náà eh? stop now sáré fún mi ní five k yẹn kí sáré ṣe. hello hello olóyìnbó fò kò ní da fún ìyá ẹ̀ o tó jẹ mí dà fẹ́mi lówó.

I dey ask this guy for money, you dey come, you dey talk shit. See what you wear, see wetin I wear na. All these things now for bowler. I'm a bowler. I'm Tony Montana. Oh it. Now <laughs> Na my chairman dey come so. <laughs> Mi ìbèrè owó lọ́wọ́ ẹ̀ mọ́, fuck you. Gbàgbé be tó dé tó bá ti dé tán, àwọn ah, máa ma Tani. Ta ni? Chairman kí ló ń ṣe ẹ́ náà ah, ah, wà ló máa ń ṣe ẹ́ náà máa jára ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà mo dẹ̀ kó ah, má ti wà sọ́run wà sí gbogbo ẹ̀ má ṣe báyìí sẹ́mi ò láìkí ẹ̀. àwọn eléyìí ọlọ ṣe ṣáà ti rí ẹ ṣáà ti rí ẹ ṣáà ti rí fún àgbàlagbà. bọ́ọ̀lù obìnrin guy is there when i say boss una say ugo and when i say ugo you say boss ugo boss ugo boss eki boss boss tuale bàbá àwọn boys a ti wà lẹ́kùn gan-an rẹ̀ wọ́n pé bá ṣe rí yín lásán bàbá gbáwó gan àyè bàbá sáré gbèsè wa lára kátà lè fi sára. èmi gan èmi ń pè mí gan látàárọ̀. mo sọ fún ẹ ẹ̀yin guys ẹ fọkàn balẹ̀ mo mọ bàbá yìí náà ah, kí lè máa ń bọ̀ tẹ̀lé eléyìí ti gun ẹṣin obìnrin náà ọlọ́run ẹlẹ́dàá mú mọ́ dáadáa ó ti gun ẹṣin obìnrin àwọn tó bá dẹ̀ ti bà níbi tó yẹ kán bà sí tó bá ti lọ ṣe níbi tó yẹ kán ti ṣe irú wọn máa ṣe kí ni padà wálẹ̀ ni kò síbọ̀ ṣẹlẹ̀ gátó láyé lálá àwọn tó lókè ó máa wá sílẹ̀ fún. ẹ̀yin gàṣẹ́ gbàgbé gbàgbé gbàgbé bàbá fún wa suspense ni wọ́n ṣe fíìmù fún wa wọ́n ti yé yín wọ́n ṣe ní kò sówó yẹn a ṣe máa gba bíi thirty bay. <laughs> ala kò sí kankan àbí. ala ẹ kú ẹ kò ṣìṣà. ẹ dẹ̀ ṣe ń dúró tẹ bá dúró pé màálí kan pa yín ó yá eré. tẹ bá bá yín sọ kẹsì kí ni kẹ gbọ́ lọ́wọ́ kan eré tètè. ipa kéèké ó yá. eré ló yẹ ká ìpolówó. ẹ ní ìdájọ́. ó fẹ́ ẹ ẹ ẹ má pariwo má pariwo má jù mí sẹ́wọ́n mi jacuzzi fi ẹ̀rọ fún àwọn ọmọ ẹ̀jọ̀ jacuzzi adidas ma níyẹn adidas jacuzzi filẹ filẹ filẹ adidas lele yìí ọmọ rẹ fan dulẹ na kilo ṣe ẹ ẹyà ṣe báyìí balùwà fún mi lówó mi sódà sódà máa fún ẹ sódà máa fún ẹ sí ilẹ gọ pọ ní su. tí bàbá yín bá ti sọ̀rọ̀ ẹ máa gbọ́ ẹ wo kí ló ń ṣe yín wo. ọ̀rẹ́ ó yẹ ká ti débi tá à ń lọ yìí náà mi ò kàn láìkí bá a ṣe dúró yìí náà ó yẹ ti débẹ̀ náà. Fẹ́mi ó mọ̀ pé bẹ́ẹ̀ wù mí lọ kò wọ́n ẹ ṣe kí ni. nígbà tẹ́ ń force mi lọ ní nà ó. ìwọ gan mọ̀ nípa àjọ máa lọ ni àtúntò máa padà gan ni. ó mọ̀ kọ́ta máa ṣe ṣé kémi dúró lé kí wọ́n gbé wọn lọ. àbí mo ti gbé wọn ni látúndà ọlọ́run kò fi lọ. Ah. mo náà ń pẹnu lé sí lọ jáde. ẹ̀rẹ̀ jáde torí ọlọ́run ṣé bí la fẹ́ sùn sí ni. Oh, the next thing tó yẹ kẹ́yìn ṣe ni pé kẹ́yìn dáhùn àgbàlagbà dúró síta kẹ́ máa múra nulẹ̀. èmi kọ́ àbúrò yín. má parọ́ mọ́ bó ti yẹ èmi mú ẹ dáadáa mo mọ orí èèyàn tó jẹ́ tó bá ti di pé ká múra ìwọ gúdù jù tábàjọ fẹ́ jáde nírọ̀lẹ́ màá ti sọ fún ẹlẹ́ ńlẹ́ pé bébí o à ń jáde máa múra lẹ̀. ẹ̀gbọ́n mi ò ṣẹ̀dá tẹ̀mọ̀ ẹ̀wẹ̀ àti ẹ̀kọ́ pé ẹ bá mi ṣe ẹ̀bùrù mi ẹ bá mi yára mi ẹ bá mi ṣe kíní kan bá mi ṣe kíní kan. ẹ̀dẹ̀ ń parọ́ ọmọ mi ẹ̀bùrù mi lẹ bá mi ṣe. o ní láti ló bá múra bí erin. wàá tọ́jú tọ́mú tọ́tẹ̀ tọ́ anything. ìgbà mi gan màá tún bèèrè lọ́yẹ̀ pé ṣé wàá customer ni. <laughs> ó mọ gbogbo paint ẹ̀ kọ́ fi ṣe ọ̀nà èkó wọ́n wá mú ọtí ìjẹ́ kúrò ní black wọ́n mix ẹ̀ papọ̀ ó yẹ òun kó sójú yẹn o òní paint ṣe wọ́n lọ́jà. èyí ẹ ti wọn notice yìí notice tó bàjẹ́ tó notice yẹn lọ ṣé orí àwọn rímù táyà yẹn ó ti yẹ bẹ́ẹ̀ àwọn gan ló ń jẹ́ kó máa wọ́n iṣẹ́ ẹ̀kọ́ jẹ́ kó máa ṣe kí ni kó máa gbé mọ́tò jẹ́jẹ́ àwọn ló máa ń kó sétí. Ah! nígbà tí bíláìsì láyé jáde ọ̀rẹ́ mi gbogbo èkó ló fẹ́ ṣe lóbìnrin hey i want to become a big girl nísìn tó sọ pé i don't do glasses. big girls don't use glasses. ibo ah, wọ́n máa padà oh, sílẹ̀ ẹ máa ṣe jaksha hair tó bá yá ẹ̀yin ẹ wọ ọ̀rẹ́ já lọ ó já lọ tó wà drive ní drive obi ọ̀rẹ́. dábẹ́ ẹ̀wẹ̀ ní àtìlájọ máa lọ. ibo eh, kò sí nǹkan tó jọ. ó yẹ jẹ́ àlọ́ ọkọ ẹ ló máa drive ah, wọ́n máa jókòó sí lẹ́gbẹ̀ẹ́ wàá fèmí àtìyàwó tèmi lẹ̀ lẹ́yìn. ẹ̀ẹ́ ah, eh, ok o fẹ́ jókòó sẹ́yìn pẹ̀lú ìyàwó ẹ̀ àbúrò àlè máa lọ sẹ́rìn mẹ́mi lọ́wọ́. Let's see, man. ká sọ sà. pẹ̀lẹ́ yes sir ẹ kọjọ mẹ́ta sà yes sir dáàdi máa ń wò yín nílé ọ̀dọ̀ yín mi ò rí yín. àti kúrò mẹ́ẹ̀. Ah, several times mo lè ti wá síbẹ̀ tí mi ò rí yín bólẹ̀ wá lọ́nà òrìn. mo fẹ́ wo ẹnìkan lábà bí. Ah, ok àbí kí n gbé yín ni ah, dáàdi ẹ pẹ̀lẹ́ sà ẹ ti ẹ béèrè ọ̀rẹ́ mi Fẹ́mi. sórí ẹni tó mọ bí ti Fẹ́mi wà dákẹ́ mo ní nọ́mbà ẹ̀ gan ni bá ti pè é kí n ti béèrè mo wá wọn òun àtàbúrò mi mo tọ́ wa. ìlànà ọ̀dọ̀ mi náà dẹ̀ wà àtọ̀hún àtàbúrò ẹ̀. ọ̀dọ̀ ẹ̀ náà wà. ilé mi náà wà sà. níbo ni wọ́n ń gbé. ilé mi ò jìnnà sí ìbàdàn náà àdúgbò nsàlẹ̀ ni mò ń gbé. ṣé mo lè tẹ̀lé. why not a ti wá sọ́dọ̀ yín dáadáa tá a bá yín lè. Ah. ọ̀dọ̀ mi náà wà sà. àìníkẹ́ a máa bá yé jẹ́ o àìníkẹ́ ṣẹ́ o a máa bá yé pàdé tán láti ayé rẹ̀ tún bá ọ. ó ti dé dòńdó bọ̀yá àtúbà ọ. ibi ló wà ẹ mo ti sọ bẹ̀tàn ṣé kí n ṣe ráìsì yẹn sìn. Hmm, máì tí sè. kí ló dé. torí pé ọmọ pípín lóògì lẹ́ẹ̀kan jẹ́ tí ó bá tutù. tí o tó bá ti ń dé báyìí bákan bí kan street. ká dúró dé wọn. bẹ́ẹ̀ni. ok. tá a No, no, láti máa bọ̀. Ọ̀rẹ́ báwo? Màdì àwọn yìí. Kí ni? Fẹ́mi Fẹ́mi ó yé mi. Tìyẹ̀ gbogbo tó fẹ́ ṣe ó yé mi tàbájà mi ká kúkọ mo fún mo ti ṣe ìwà tàbúrò ẹ gan ẹ̀tọ́ yìí náà mo wá kiri o àtijọ́ ọlọ́run mi fẹ́ kí n máa rí kúnlẹ̀ wọ́n á bẹ̀bẹ̀ ni o. ọ̀nà ìníjọ́ ìfọ̀mọ̀ àdáríjì wọn ò ah, ní bàbá mi lẹ́yìn wọn náà. ṣe wàá máa sọ ogbó yẹn fún ṣé òun kọ́ mo fẹ́ kó ṣe dáríjì dáadé. please na mo ní láti dáríjì òun ní dáadé ẹ ṣàánú fúnra òun náà ṣàwà sílẹ̀ báyìí láti wá bẹ̀bẹ̀ please. mo ah! tí mo rí láti sọ ju ẹ ṣáà dáríjì. Yeah. mo discover pé nígbà tí gbogbo nǹkan bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ mo fara kí mo ní ẹ́ kíní kan irọ́ o ò lè fẹ́ o ò lè ṣe àmọ́ mo tún wá padà wọ gbé ọ̀rẹ́ mi ni èèyàn dáadáa lẹ́nu ẹni tí mo mọ̀ dédé délé ni mo lè ṣe kí ni mo lè kà ó wálẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí oyin kan ti lóyún ó wà lamẹ́ríkà ẹ̀rọ Thank you, Safisa. Daddy. Daddy, wúlẹ̀ máa mú mẹ́. Tọ́lá ni ọmọ owó tún ti gbé tuntun dé o. Ìtẹ̀lọ́rùn la pè é. Àwọn olùkọ́ ìtọ́sọ̀rọ̀ yìí náà mo ti ń wáyé bọ̀. Ẹ fún ọ̀rẹ́ ta yìí. Ah, ẹni tó bẹ ta fún náà nìyẹn ẹ mi ti bá mi lọ fáwọn bọ̀ bọ́ọ̀ ní village wọn lè rájú two five lọ. bọ ẹ ẹ ti lè kọ́ lórí ilé tó gbé ẹ̀ ń ta fóònù ẹ ti lè ta. Hmm, small money ojú mi ò lè tàn mí jẹ small money. àti pípé. ẹdí ò lárò ṣùgbọ́n small money. kí ló wá sún ilé bíi pé ayé yín wá rí báyìí pé fẹ́ ta fóònù two five ẹgbẹ́ fi jẹun. Ah, èmi ò ní wo ìgò àtẹ̀tì fẹ́mi sẹ́yìn àwọn tó ń tọ̀ náà two five anyway I will never buy five thousand That is what I will follow náà máa ń dára àwọn ọkọ náà bá mi ṣọ òun kò ṣe máa wá gbà ní ọjọ́ títí à ń lọ títí à ń lọ. ohun tó bá ní jẹ́ kó tẹ́ ọ lọ́rùn Adétọ́lá ní ayé rẹ̀ tún ká o. Bó ti gbé dombo kò yá àtúbà o. Àìnítẹ́lọ́rùn a máa báyé jẹ́ o. Àìnítẹ́lọ́rùn ṣẹ́ o. A máa báyé jẹ́ o. Ó pàdé Tọ́lá ní o bó ti gbé dòńbó kò yá àtúnfà o. abẹ́ òwò tójú kòkòrò mú wá sáyé aláìnítẹ̀lọ́rùn gbogbo ohun tí o bá ń ṣe láyé má rò pẹ̀yẹ ọ̀rẹ́ mi gbogbo ọwọ́ mi ò tó má fi gàngàn fa wo ohun tó ń sọ ẹ̀ di jù òwú kàn bá kó o kó lè tún lè ṣe èyí tó dùn mí ni wípé ohun tó ti bàjẹ́ kọ́ o ṣó ṣe dá padà síbò ẹ̀mí ti lọ sí dúkìá ti lọ sí o ilé tuntun kálẹ̀ lórí ó dára kó o padà òkú bẹ́ẹ̀ lọ́hùn bóyá ó máa ráàánú gbà padà.